Olódùmarè. fáṣọrun kábíyèsí ìyálóde kábíyèsí ọ̀dẹ̀ ọ̀dájú àdúpẹ́ tó ẹkú palẹ̀mọ́ yọba aláyọ̀. ẹ̀gbọ́n njó ọdún ọ̀hún kù rí bàbá. ọ̀run lónìí ni. ẹ kábíyèsí abájọ tí gbogbo èèyàn ń kí wa kú palẹ̀mọ́ àṣọ ti súnmọ́ tó báyìí. kí alẹ̀ ń wí. abájọ. Eh? ó ti yẹ mọ́ gbọ́ fínfín náà láàrin. aráfún ibi náà ẹ kú múra o yọba aláyé o ọdún làṣù. ẹ bá sọrun bí iṣẹ́ ọba pẹ́ ni àìpẹ́sẹ́ àwọn olóyè rẹ gbogbo wọn lọ gbogbo òlú àmọ́ náà tó yí aká gbogbo tí wọn bá máa mú wá wọn máa dájọ́. tó bá yá ìpẹ́ mọ́ ó dífá fún láǹtètè wọ́n ń dájọ́ ìgbéyàwó ẹ̀ ní bá sì rí ìkàgbọ́ ọmọ èyí ti jẹ́ orí àbí èmi náà ò gbélé mọ́ látijọ́ yìí ó kú bí oṣù méjì ní ìsìn láti ń tabulé dábulé létò dé létò tẹ dáládò. n ò ṣe nǹkan míì tó bá mò ń ṣe. ṣé ìrìn tìlú lẹ́rìn káàkiri àbẹ́ ń bá báràkà dé tì. tìlú ni ó èmi rìnrìn kú ni ó. ìyálóde ìwọ àti bá sọ̀rọ̀ ìta. kábíyèsí o. kábíyèsí o. Ah! kábíyèsí o kábíyèsí òye agẹ̀dẹ̀ gúdù <clears throat> ìlú aládò ni mo ti wá. Ah! nílùú ìyá mi àyàn mi ń kọ́. àlàáfíà ni ó wà ìlú náà ló rán mi sí yín eh, wọ́n ní kí n sọ fún yín pé. baálé wa wàjà lánàá o. Ah! kábíyèsí. àbímbọ́lá àbímbọ́lá hmm. yunyun ẹ̀sìn rógun ojú àtúrúkú ẹṣin mú ni kí ló ṣe é. àìsàn ọjọ́ méjì ni. àìsàn ló ṣe é wò àrítọ́ lọ́jọ́ ṣe bàbá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbà. ẹ kábíyèsí ẹ wo kábíyèsí ẹ má rò ó ẹ má rò ẹ má rò ó gbogbo ẹ̀mí tí gbogbo wa ẹ̀ náà wọ ọlọ́run lọ́wọ́ a hmm. kábíyèsí. òṣèré ọ̀rọ̀ o àwọn ìlú yòókù ń kọ́ ọmọ ìlú rẹ̀ sùn ọ̀bàrà ẹ̀ ẹ̀yìn kò ga láti àṣẹ ti kú ìsí báyìí pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́mọ kó ayọ̀ mọ́mọ́ pa wá ń pa àyà o. tó ǹjẹ́ ọdún laṣu ọdún ni kò dínkù àbí kí n pọ́ bàjẹ́ yányán. ó ti bàjẹ́ kò ṣeé ṣe mọ́. torí pé ó gbóná lára bàbá yìí bó ti ń lọ béèyàn bá fi su egbodò lé láà yóò sì jẹná. yóò jẹ́ láti wọ́n fọ́ pẹ̀pẹ̀pẹ̀. kókò yìí ọlágbára o ọ̀bàǹkẹ́jẹ́ o. àtọ́lọ́hún. àtọ́lọ́hún. ìwà ló ń bílẹ̀ ló náà yé bíbẹ̀. àwa la fẹ́ ọjọ́ ẹ̀yìn àmọ́ pẹ́ láyé bí n bọ́lá ń dàgbà. àṣírí ọ̀rọ̀ yìí àtú àtú àtú. gbogbo tó fi sílé ò ní bàjẹ́. so ọ̀sẹ̀ ní ó fún ọ ní nǹkan àlejò. ọ̀rọ̀ àlejò nílé. iṣẹ́ ìbú wá jẹ́ o. ọ̀tún oyè àwọn ará oníkẹ̀ wọ́n wá wọ́n sì gbé ẹ̀bùn wá fún àwọn àyà baálẹ̀ ẹ̀lẹ́ ó lè yí owó ẹ̀yìn ìjòyè wa gbogbo ẹ máa wọlé o. Ah, ọ̀dà bíi ìfún rẹ̀ ọ̀dà bíi ìfún rẹ̀ ẹ máa wọlé ẹ máa wọlé o ẹ máa wọlé o ẹ̀lẹ́ o ẹ máa wọlé o ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹjọ́ tí mo wá kí baálẹ̀ àwa àti baálẹ̀ sọ̀rọ̀ lóòótọ́ ó ti ń fì í gbà náà àmọ́ gọ̀wá tì í ó gba bí iyọ̀. olóye tó fọ fẹ́ǹsì tẹ́tọ́ ń sọ̀rọ̀ bí èwe báyìí ṣé ẹ mọ̀ pé àìsàn ló ṣe é wò láàrin tọ́lọ́jọ́ ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun bẹ́ẹ̀ni ẹ kọ́ rẹ yẹn. àìsàn ọmọ kú o omi ò ṣàìsàn ránre tí ó dàbí ìgbọ́n da mílẹ̀ yóò sì tún tatu mm. ẹ pẹ̀lẹ́ kábíyèsí ní akínyín mm. ó lóun kí gbogbo òjòyè ìlú aládùn ó sì káwọn ayaba ọlọ́run ọ̀rọ̀ gbogbo mọ̀lẹ́bí lójú wọn ni ẹ má bọkàn jẹ́ o àsìkò tẹ́nìkọ̀ọ̀kan wá dá òní lẹ́gbà kan wọn ni akínyín. ẹ ṣeun bàbá olóyè lórúkọ gbogbo òlu aládò àwọn ọmọ baálẹ̀ àwọn àjòyè aládò àwa náà dúpẹ́ lọ yín pé ẹ ṣeun ẹ kú àtìléǹde ẹ kú ọrọ̀ èèyàn tó ẹ̀mí tí owó wa náà kún ọdún ó jìnnà síra wọn ẹ wá bá kí o bá kí wọn o wọn pẹ fún wa o wọn lọ àpẹ o ẹ bá kí wọn. kò yí ọmọ ń bẹ lọ́n bí ẹni akànlére ó ní àbí òun léwo láládò tẹ́ríwọ̀ àbí bàtà òun jákùn náà ni. bàbá bàtà ti jákùn ọ̀rọ̀ dì kalẹ̀ ibi yòówù tí ọba ti ẹ̀já sí ọ̀hún ẹ sábà wa sọ fún bàbá pé gbogbo ẹmọ yòówù tá a bá fà kalẹ̀ tí ọba joyè baálẹ̀ kí bàbá ó tètè bá a fọwọ́ sí torí bílùú ọba lórí ìlú ìdóhùn àbẹ́ ẹ̀gbọ́ bí. ọ̀dà bàbá ti dé ìlú á jẹ́sẹ́ fún baba gbogbo ọ̀rọ̀ tó yẹ sọ yìí á jẹ́ kó tún ọ létí wọ́n ní á kí yín wọ́n ní á sì yín pẹ̀lẹ́ wọ́n ní kẹ́sọ̀ kan gírí o akọ̀gì ò gbọ́dọ̀ sóje kàkàkáwó sunkún ìyẹ̀rẹ̀ láwó sun o hmm. ètùmọ̀rẹ́ òní bá bìí jẹ́ o. ló kọ gbogbo èèyàn lu aládùn gbogbo àwọn ọmọ baálẹ̀ àwọn àjòyè aládùn hmm. àwa náà kí n pẹ́ sí wọn. Hmm. kọ́ bú sẹ́ káná wulẹ̀ pẹ́ lórí ọ̀rọ̀ mọ́ àbí ń bẹ àbí gbogbo ẹ dìgbà tẹ bá ṣe jìnnìṣà tá a kó ta. àmọ̀ àmọ̀ pàǹkà nínú yíwọ̀. ìwà náà mẹ́tọ́ wà. ká tó jẹ lẹ́sítà bá mú bábílì ni o ká ṣe yàn. ẹ̀yin àgbààgbà ẹ̀yin ìlú ẹ bá ní bọ̀rọ̀ yẹ̀wò nígbà tí akóde bá ń ṣọdún ìlàjù àsìkò náà ní baálé aládùúgbò sí àwọn ará àkùdì ṣé wọ́n ń fi ẹ̀jẹ̀ baálé aládùn ṣètùtù ni àbí wọ́n fi ń ṣe àtẹ́rígbà wọlé òrìṣà tiwọn ọ̀rọ̀ yìí ní kọ́lọ́fín nú o ó sọ ọlọ́gbọ́n kọ́ ó sọ wèrè kọ́ kò sẹ́ni ṣùgbọ́n tó pamọ́ nínú òkùnkùn ọjọ́ kan ìmọ̀lẹ́ bọ̀ bá tán fara yẹrí o ara àbúlé aládùn ẹ̀ wá fún irọ́ bọ̀ bá tán fara yẹrí. láṣìírí ọ̀rọ̀ ìyá tu àtúwàtú. lọ́jọ́ kan. láṣìírí ọ̀rọ̀ ìyá tu. kò tí aṣọ mi lápò ọlọ́run mọ́ bínú sí à. lọ́jọ́ kan. láṣìírí ọ̀rọ̀ ìyá kábíyèsí ìwọ ni ọyàn àwọn obìnrin tí ó bá tẹ̀lé bàbá àti bíi lọ kí wọ́n sì kí ọtán. ǹjẹ́ wà ń pé ẹgbẹ̀bùn kan lọ irú ẹ̀bùn wo lẹ fẹ́ gbé lọ ní ìsìnkú ìyá ni ẹ mú bó ti jẹ́nu. nǹkan kan lọ́dọ̀ mi lẹ́yìn ẹ̀yà tanáwó dáadáa ìyá lóde ọmọ tètè kó yàn mọ́ra pọ̀. kábíyèsí. Ah, ah, ah, olóyè tó àdéhùn kábíyèsí o. ẹ kú bọ ẹ káre ẹ káre ẹ ṣeun ẹ ṣeun àtọ pẹlẹsẹ àti ìdílé ara ọmọ jẹ adó ọhún bàbá hmm. ẹni abálójú ojó làápọ̀ kọjá pé èdè ò dàbí hmm. tẹ́ ẹ bá dá ládòó hmm. nǹkan ṣe wọ́n o ọ̀fọ̀ ṣẹ̀ wọ́n èyí ò lè mọ̀ pé baálé lò tálẹ̀ mi bá kú òkú ẹ̀kọ́ òkú àkàrà ní bọ́jú orí ẹ̀ ti wò kéré tó wọ́n ti sọ́dọ̀ lórí gbogbo wọn. Hmm, hmm. tálẹ̀ kú nígbà tá a wọ̀lú gbogbo ẹ̀dá párò ọkàn gbére ìgbàlẹ̀ ò lè wura wọn n ò gbúrò kọ̀ǹkọ̀sọ̀ kọ́ gbọ́nra wùkẹ́ àní àfi bí ìgbà yẹn mú ó dẹ̀ láàmú débi pé odò gbogbo wẹ̀ wùràwé hmm. ọmọ kan kiri ẹ̀fọ́ pàdé wa lónìí bàbá wọ́n níjọba alẹ̀ ti ń ṣàìsàn òjò ọkọ̀ kọ̀ọ̀kan. Mm. Hmm. ẹ̀fọ́ tá a wí àfi bí ọ̀sẹ̀ pòtù tí wọ́n fi gbalẹ̀ àwọn. Hmm. nígbà dé ibi ọ̀jọ̀yé lóko sí kálukú dákẹ́ àwa ajíṣẹ́ yín fún ọ pé ẹ̀ní akẹ́ o làwọn náà wá ní adákun ká máa sọ fún ìlú ìwà kọmọlò lórí yọba hmm. só lórí ààyè ètùtù òsì ẹni yòówù wọn bá fi ránṣẹ́ pé ó wọlé aláàtí ó yọ tẹ̀rí gba kíní àdúgbò kí ẹ tètè bá wọn fọwọ́ sí àmàlẹ́ mm. tó àjíṣe fún yín. ẹ ẹ kábíyèsí ẹ dákun mo fọwọ́ àtọmọdé lẹ́nu olóyè àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe o ẹ wo kábíyèsí àwọn olórí jí ó yé mi wípé kábíyèsí ọ̀jẹun tá a bá sì ní àwòlóòtọ́ àti lódodo ojú kábíyèsí ti ń ṣò ẹ bá kábíyèsí sọ̀rọ̀ ẹ má jẹ́ àwòrán ọ̀ràn o torí ìbínú ègbé e sọlé olówó rẹ̀ dahoro o bá a bá sì ní bẹ́jọ́ bá ṣe gùn láàdàná ẹ̀ àdàná sùn lé o ẹ bá kábíyèsí sọ̀rọ̀ kí wọ́n dákun. ẹ tó ń ṣe bàbá ni pé àìnílé bàbá mọ́ni di ìyá òun wá gbàgbé pòǹgàn ti dòòṣà igbákejì ọlọ́run lòun. bẹ́ẹ̀ni ah, ah. ọlọ́run tó dá wa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kò sí èyí tí ń ṣẹlẹ̀ láì lọ́wọ́ ẹ̀ nù. kò sí o gbogbo ọba láyé láyé yìí tó bá jọba ta pàtàkì bí irú àwọn alájẹ wọn alóso bẹ́ẹ̀ bá kú lónìí bó bá gbọ́ bá sọ̀tà ọba wọn kú ẹ̀ mọ́ hmm. kò sì sọ abá tí pò nǹkan. inú ọba bóun bá lẹ̀ kàn sí akú tí wọ́n dà láì jẹun. ó tún mi o. ẹ ṣeun ẹ ah. ṣeun ìyá lóde kà ń sọ bẹ́ẹ̀ ni àwùjọ náà kì í ṣe pa àjẹ kí o tiẹ̀ lọ àndọ́gbọ́n jẹ́. Ah, èmi tí mo mọ̀ pé kọ́ mọ̀ pé bàbá mi ò lè fẹ́ mo yé ojú wọn wá sò ojú rẹ ò ní sò ojú ẹ̀ ni wọ́n ń wò. mo ṣe ní wò ó eh, ah, ẹ jẹ́ wò ó. káyọ̀sí yóò gé oró fún ẹ ẹ eh, eh. bá jẹ kàyọ́mù kọ́lé. Ah! olúwa mi ọ̀rọ̀ tí ìyálóde sọ lèlè sọ̀rọ̀ lé lórí o wọ́n lẹ̀ jẹun tàjẹ́ tí wá jẹ́ sẹ́yìn lẹ́pàá bá rẹ̀ ni ẹ wo kò sẹ́ni tí ò ní kú o kò sẹ́yà tó kó bàbá rẹ̀ ò sì ní dìgbòrò gbogbo wọn náà láàlú alẹ́ kejì olúwa mi ẹ jẹun. Ah! ìyálòjì olóyè bàbá à ń jẹun àwọn hmm. àtẹ ọwọ́ a máa gbé káàkiri títì bíi pé à ń jẹun à ń jẹun àmójú táwọn fi ń wò ó bó ṣe ẹ wá rí ǹjẹ́ ní èèyàn kan àwọn èèyàn wá ká ṣe baálé wọn ọ̀rọ̀ sọ̀nùkùn kan bẹ́ẹ̀lẹ̀ tá a fojú sọ̀nùkùn wo ẹ pé ń sáwò ah, oyè oyè yín láì ṣe pọ́mọ èké kan àbẹ́nìkan lásán pọ́mọ jẹ́ baálẹ̀ baálẹ̀ baálẹ̀ ń gbogbo gbà a máa nílé ìyá mọ̀ ní ti bàbá ìlú ìyá mi nà èyí ẹni ẹni á bá yàn wá àwa náà yẹ̀yàn kan láàrin wa wọ́n lọ fi hmm, hmm. irú èèyàn wo ni ṣé kò tí ì sọ wa náà ká tó máa tá a ṣe. ẹ dákun àkíyèsí kan tá a ṣe nígbà ń bọ̀ yèmí àtolóye jọ ìrírí ọ̀rọ̀ òun wò. ní ara wọ́n gbọ́ kíkú odò gírígírí oníkan ní ọ̀sẹ̀ tì mọ́ lélẹ́yìn oní àbọ̀ alẹ́ yìí rí ọkùnrin lónú nínú wa bí olùkóso onígbòsàn gbókúná tó adọ́kùnrin kan báyìí lọ́ọ́ ní tèmi fẹ́ fàyọ ni pé kíni ń pa wọ́n ikú lónìí ikú lọ́la. Eh. ikú lónìí ikú lọ́la bí èèyàn bá tètè rí ikú òní òní jẹ́ wọ́n jọrọ̀ ọ̀la. sẹ́rí ìtẹ́ wíwù báwọn gbìyànjú bá ìjọba lè ọ̀dà bẹ́ẹ̀ àìnílé ìyàmọ̀ ní ti bàbá bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá ránṣẹ́ hàn àwa náà ó tún rán yàn lábẹ́nú pé irú wo ni ṣe ìtìjú bàbá èmi tiẹ̀ ní ńlá ẹ̀ lọ́yẹ̀ tọ́ra àtijọ́ sọ́pá àfikún lókun sí ọ̀yà wọn pọ̀ náà láti máa fi ọ̀yà o ẹ̀yà tó ń bálẹ̀ kan gbèsè náà tá a fi jẹ ìtí ẹ jẹ bí ìgbà tí wọ́n ń pa wọ́n ṣẹ́rí ńgbà míì téèyàn bá gbá ìsàn dọ́dọ̀ babaláwo tó gbọ́n tí ọkọ̀ọ̀kọ́ fífa tọpinpin ni kí ni ń fa ìsàn ọ̀hún kó tó mọ oògùn tí ó kù sí adelé ni ẹ fún ọ náà sùnmọ̀kùn tá a fojú sùnmọ̀kùn yìí nígbà tí wọ́n á ti jẹ́ pé baálẹ̀ baálẹ̀ ni ọmọ ọ̀fọ̀sálẹ̀ ẹ̀ ti di kan wòó èyí ò ẹ̀jẹ̀ àfipamọ́ nípa tèmi tẹ́ wí àwọn ọmọ ìjẹun àwọn ọmọ ẹ̀ dára yá. àlejò ńlá balógun àlejò ńlá ọmọ ọgbà yìí o balógun èyí balógun dòdò bóòlù ẹ̀tọ́. mo fẹ́ dé ààfin wọn ni mọ́jòyè àgbàrá tó kọjá lójúde ọba tí ọkọ bá mo ní nǹkan sí ọ̀nà. ẹ jẹ́ n wọlé kí n wẹ̀bù kájọ lọ. a kò lè tó bá kò lè tó bá. kájọ dọ́dọ̀ ọba. Hmm, tí n bá yanjú ọ̀hún tán n fàbọ̀ sí àyìn àjọ máa wá ṣeré. ọ̀dà n ó ti bẹ ọmọ lẹ́mọ́lẹ̀ ẹran ọ̀pẹ sì wà nílé. ọ̀dà ẹran ọ̀pẹ bẹ́ẹ̀ lé. ẹ̀yọ̀ dà. bá a náà gbọdọ̀ tó ń dá wa asebele sọkè dilẹ. ẹ ọkùnrin ni. òkò ńlá tí sálá ń gbà pèsè. ẹ ọ̀ká rè. àwọn èèyàn nù. ẹ yọjú àti. àbá wà lórí ìbò ká ṣe pẹ̀lẹ́. ibi balógun ọba tiẹ̀ wá wò ní wà ní àgbẹ̀ bí kúkú ń bọ̀ yọ padà fún lábọ̀ ara tó bá wa máa ṣe náà rèé o àgbàlejò ẹ̀jẹ̀ mọ̀ ah, àbí máa ń bọ̀ yọ ṣàlàyé. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o máa lè lo wa. ẹ ǹlẹ́ o kábíyèsí kúrin o àrí yín o kábíyèsí olúwa mi ògùn mẹ́kun oyè ọba láti ń fọba jẹ kẹ́ ẹ pẹ́ bí mọ́ pẹ́ sí ń pẹ́ kẹ́ ẹ pẹ́ bí mọ́ pẹ́ sí ń pẹ́ kábíyèsí ìgbọ́ ọdún ọdún kan ni ọjà fún mi. àṣẹ. ayẹ wo fagbemi lékè lórúkọ tèmi fagbemi náà lékè. ifáfẹ́ ń wá lórúkọ ọ̀rọ̀ ẹnìkejì mi ah. àwa máa sáwó láti ìletò kan sí ìletò kejì. Si iṣẹ́ hmm, tẹ́lẹ̀dá tí wàá gbéra wa nù. Hmm. ẹ kú iṣẹ́. àmọ́ àárọ̀ kùtù òní la wọ̀lú bá a ṣe wá wọ̀lú wọn nílùú èèwà láì ló lórí ọba nísìnyí lórí ibẹ̀ ìdínà tá a fi ní ká kọ́kọ́ dọ́dọ̀ kábíyèsí olúwa mi kò jù báà lọ tá a fi wá sọ́dọ̀ mi. ẹ ti wá náà dáa bẹ́ẹ̀ kúkú tọ̀ kọ̀ tẹ́ ẹ̀ wá kí bàbá àjòjì oníwọ̀lú kó lé ọmọ mọ̀ à ń bọ̀ náà ni àmọ́ bàbá kì í ṣe ẹ̀ lọ́rọ̀ bá a sọ kí wọ́n ṣe lálejò kẹ́ ẹ lè máa lọ ni mo fi rúbẹ̀. Ah. yóò nídìí tí ẹ yìí wá. n tí ń wí nù. ẹ jẹ́ wọn ó tẹnu wọn. ẹ̀yin ìlú mo yè mo kí yín o. bàbá. ṣé rí ifá tá a dá lóòrọ̀ kùtù òní. a fẹ́ nà ń bẹ̀ mo kí kábíyèsí mo sì kí ẹ̀yin olóyìn lóòótọ́ làwa máa ń dífá lóòrò lóòrò ká tó jáde ifá tí a wá dá lóòrò yìí ifá fi yín wá wípé ó ní ọdún kan tí ẹ mọ̀ ṣe. bẹ́ẹ̀ni ọdún ọ̀la ṣùgbọ́n àyìn ìfáfẹ́ wọn náà pẹ́ di. olúwa mi ọba fanigbó torí bí ọba nídìí ifá ò ní fún wa lápẹẹrẹ kí ni tí ifá sọ fún yín pàtó tẹ́lẹ̀. ifá ò tí ì sọ nǹkan kan. ì sọ nǹkan kan. àmọ́ ó dìgbà tí bàbá bàbá fani gbólóhùn. ẹ wá ń hùwà òun bí àwọn bí awo tẹ́bi ń pa ìkíní òrínú èkejì èkejì mm. òrínú èkíní. ìṣẹ̀ ń tìrọ̀ síra yín. ìwọ ní ń gbalẹ̀ bá mọ́ tẹ́ ẹ bá jáde ẹ̀ máa di fa. ẹ bá sọrun ẹ dúró náà. ṣé ẹ yá ọkọ tẹ́ ń jẹun ni àbí babaláwo gan ni ẹ jẹ́wọ́ fáwùmí lórúkọ yín kábíyèsí àbí fàdìran. èmi ò lóko ń wò lódò. bọ́ọ̀bà lóko tó lódò wọ́n ní bóyá ní ṣe rí ọ̀rọ̀ tó bá dáni lójú ìkọsẹ̀ létí ẹ̀yìn. ọ̀rá láìrí bẹ́ẹ̀ babaláwo ah. fíjú bá rọrùn ẹ ti dá a láàárọ̀ yìí kí ni tẹ́yìn rí eh. ẹsẹ̀ tún ní kí n máa bá fani gbólóhùn. Eh, kábíyèsí olúwa mi ṣe rí ọ̀rọ̀ fálówelówe ni. ọ̀ àmọ́ apá ká máa kó. sẹ́ni tó lè mọ̀ dí ayé bí èsè fá kábíyèsí olúwa mi ẹ bá bá fanigbó lónìí ọ̀rọ̀ bá sì ní yọ sọ wá. kó wá ya ya wọn kó bá wọn. kábíyèsí olúwa mi. Gbàdàmọ́sí tó pòun olùlù àkóbá àìbùkí tí ó jó iṣẹ́ ọ̀bọ. kì í ṣe dìndìnrín hmm. kì í ṣàkè dánidání. ó ní o. wọ́n ní ẹgbàá. wọ́n ní ẹgbàá. Hmm. àbí. ó oh, ẹlẹ́rìí ìpín olùmọ̀ràn kan mọ́rímọ́rí tí mọ́rí ọmọ tuntun ọmọràn tí mo yàn gbé nínú kára wọn dọ́wọ́ rẹ o. kábíyèsí o Ọ̀rúnmìlà. o kábíyèsí ẹ̀yin láwo ifá ìwọ́n láwo àwa nìkan lọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì yẹn sì sígbà o wọ́n bá dàn wọ́n dọ̀rùn alákejì iwájú ọpọ́n fọgbọ́ ẹ̀yin ọpọ́n fọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kànrán lòsì àárín ifá ìta gbangba òde ọ̀run mọ́ fibi fọre mọ́ fire fọbi mọ́ fòlòlò fọhùn bọ́rọ̀ bá ṣe rí gan gẹ́lẹ́ ni ọ̀la hàn mí bá a bá fẹ́ mọ́ lójú arí ni ìta àfẹ́ bàbà níwò bá a gbọ́ ọmọ ẹlẹ́sìn ọmọ arìn ifá lọ wò wá ọ̀sẹ́sẹ́ ọ̀sẹ́sẹ́ ifá bó ló ti rí yóò yé mi ah, ah. tó tó fún aládìí ifá ní ta ti mọ̀ tẹ́lẹ̀ ta sì tún béèrè lọ́wọ́ ẹni kábíyèsí nítọ́ jáde lójú ọpọ́n fáyín odù tó lágbára ni o. Hmm. ibà ni sọ fún yín pé ohun tí ó ṣe ni ò lè mọ́ ṣe ni o adífá fún baálé agídí pálí tó ń ti yọnu nílùú akúrẹ́tẹ̀ tó ń ti jàngbọ̀n tán ní yọ rẹ̀ ru àfẹ̀mọ́júmọ́ onísàrá ayé ni ó gbèrò òun ni àbírò ọ̀run. kábíyèsí ifá ni kìyìn lọ gidi gan wọn ní kẹ tọ́yà díẹ̀ wò kẹ mọ́ bá jìyà tọ́pọ̀ nítorí pé àfàìmọ̀ kẹ mọ́ bá rẹ̀ ru ayé. ẹ wá wá wá fákínlẹ Ọlọ́run jẹ fakojúbọ ifá tó ń bí ni. ìwọ tán bí alẹ́ ni o sì tán bí. ṣé ara ayé ní ó lórí ni. àbẹ̀rù ọ̀hún. kábíyèsí olúwa mi ẹ bá ṣe sùúrù ṣé ẹ mọ̀ pé mo sọ síwájú mo ní ríran ni wọ́n rán mi wá. Hmm. àyìn àwa kọ́ ra wa àṣẹ sì dọ́wọ́ ẹ̀ ń wa ifá ló bẹ́ẹ̀ kì í ṣèmi o. mọ yóò á lọ àwọn awo. pẹ̀lú tó ń ṣe ìwọ kọ́ ti rán rẹ. bẹ́ẹ̀ni àbí awo sì ń gbè ní gbè kejì ẹ sá lọ ìwọ dákẹ́ bí omi inú kété ó tilẹ̀kùn èdè. ẹ ẹ ẹ bá sọrun. Basọ̀run Basọ̀run ẹyin ṣe dọ̀ngárì ò sí lé. ẹyin ẹyin ẹlẹ́wọ̀ tí ẹ bá pa wá fún wọn ló bá ẹni wọn jáde àwọn ìyálòde. o bá dùn sọ wọn ẹni wọn jáde. yálàjà rẹ wo ni ìyálòde. bàbá ń ọ̀rẹ́ nu ẹbí kún bọ́ọ̀lù. àbúrò bàtà. ẹni sùúrù ẹni sùúrù ẹ wọ oníṣàbí ẹ wọ gbogbo ọba aláyé. àbúrò àfẹsẹsẹ náà kò sọ́ọ́ bá ń ṣe é ṣe é ṣe sọ́ọ́ ti gbọ́ ṣùgbọ́n kàbàkàbà tẹ̀yìn fi bọ́ yìí. máa gbọ́ máa gbọ́ máa gbá gbogbo òṣà pátá ọba náà ló lórí òṣà gbogbo a sì júbà láyé àjúbà ọlọ́run a fojú di nǹkan kan pàápàá jùlọ kò sí babaláwo tí ọba kan fojú di àmọ́ báyìí ṣe ń sọ yìí lẹ́yìn jẹ́ ọ̀la kan bọ́ra wọn yìí ẹjọ́ ẹ máa dán. wọ́n ràn yín láti wá da ohun àbáyọ. kí ló ń ká kàkà tó lè wúre ká mọ̀ jọ falẹ̀ mọ́. bí mo pẹ́ pàdé sí wọn. ẹ̀yin olóyè lóòótọ́ ni bẹ́ni bá kú ẹni náà ní kú. ẹ̀yin olóyè bẹ́ẹ̀ bá ní pé ẹnu mi yá mo fẹ́ mu wá lábàání lóòótọ́ wọn ní bẹ́ni bá kú ẹni náà ní kú kì í ṣe pé àwọn aráàbí ìmúforí wa rún mú pé àná ìlú ẹ sì já bá kábíyèsí sọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ lọ sọ mo kí gbogbo ẹ̀yin olóyè o ìlú yìí ò ní o àwa náà ọmọ kékeré àti kó lọ máa gbé òrùkù adìẹ wá sì ti yé pẹ́ orí ẹ̀mí ètò yìí ẹ̀bàjẹ́ abẹ́rẹ́ Fadé. àwa náà ó dàdé. àwọn aráàlú ò hmm. rí ọ̀rọ̀ tẹ́ sọ kò sí ní tí ó dà lẹ̀. àtàkùn àkìní àtàkùn àkejì ìlọsíwájú ìlú là wá ìlú náà ó sì gbé wá ojú òní tì wá o àwọn aráàlú ó tì á lẹ́yìn ṣé rí kò sí ní tí ó dà nínú ọ̀rọ̀ méjèèjì àbẹ́ ẹ̀gbọ́n bí ṣùgbọ́n ní tèmi o ǹ bá pé ẹja kọ́kọ́ jẹ baálẹ̀ náà tá a bá kọ́kọ́ jẹ baálẹ̀ gẹ́gẹ́ bí àbá tèmi yóò dùn ó gbọ́ létí aráàlú ò sì ní sọ adì mìíràn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ adé la bá kọ́kọ́ ń jà á fún ìlú ọmọ sọ pé ara wọn ni ẹ ń jà á fún wọn mọ̀ọ́mọ̀ sí kúpa baálẹ̀ ni kí wọ́n tó mọ̀ wá jà fádé ṣùgbọ́n bọ́ bá ń ṣe pé baálẹ̀ la kọ́kọ́ jẹ sọ̀rọ̀ mi ti yẹ yín nìsín wọ́n mọ̀ pé lùlà ń jà fún ìbálẹ̀ bá ń bẹ lóyè tá a wà ń jà fádé yóò dùn dáadáa yóò dùn sọ ayé náà ń rìn kótó dájú sáká kì í sara wa là ń jà fún sọ̀rọ̀ mi yìí ẹ dákun ojú òní tí a. ẹ mọ̀jà yí ọ̀ṣọ́ alẹ́ nu mọ̀jà yí ọ̀ṣọ́ alẹ́ nu ẹjẹ́ àjẹmọ́ alẹ́ náà gẹ́gẹ́ bí yọ̀ tó ṣe wú yọ̀ dáa fún wa lílo ẹyìn ẹ̀fọ́ àá wà á mọ ìbáṣegbàdégbà náà dákun kọ̀tún bẹ́ẹ̀ bá ti dìde ní àhín ẹ̀yà àdọ́ balógun kẹ́ ẹ fi ọ̀nà tó létí ìrẹ́ pójú tọrọ àyè lọ́wọ́ tẹ́lẹ̀ pé òun ò ní lè yọjú sí a ẹ dákun yọ̀ọ̀dà. ojú ò ní pẹ́ẹ́rẹ́ fọ́ọ̀kan. balógun mi. kábíyèsí. kábíyèsí. balógun mi. kábíyèsí. kábíyèsí. balógun. aláṣẹ ìkejì ọ̀sà. Hmm. kọ́ ọ̀pẹ bàbá. Ah! kọ́ ọ̀pẹ bàbá. mo lọ́dún bá kú mo róye yìí jẹ mo joyè tán ara sì dẹ̀lú wọ̀ tèmi tó kù ní elélédùà lọ́wọ́ pé kí n mọ́ dàbí ejò tó kọjá lórí àpáta ṣé bí wọn ní bíná bá kú àfẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pò pálọ́dé ọ̀bá sí ń lé mọ́ ọmọ ní jogún ẹbú ó ti á jẹ́ tó lè rí tẹ́ ẹ ṣe fún mi rèé nígbà tí ń fi gorí àléfà só sì dáa bẹ́ẹ̀ pàápàá ìwọ sọ dáa kí n má láàrọ̀ ọ̀rọ̀ èmi ẹ rèé o. kọ̀ọ̀pẹ́ bàbá kọ̀ọ̀pẹ́ ọ̀dọ̀ fásakí ni mo lọ kódà bí n ṣe ń dé ẹni mo rí iṣẹ́ yín ẹni fi ń tara ṣàṣà bọ̀ ńgbà mo sì dọ́dọ̀ fásakẹ́ ó gbé fàjẹlẹ̀ ìfà sọ̀rọ̀ ó kì í fà sọ̀tún ó kì í sọ́sì lọ́ba ni bàbá ọ̀la rẹ̀ mọ́ o ẹ̀bọ̀n là á rú o ó lé tutù láṣẹ ẹ̀ là rẹ̀ mọ́. kí nǹkan ètùtù. <clears throat> ẹyìn bó ṣe kàálẹ̀ ó ní eku méjì olùwérè ó pé ẹja méjì abìwẹ̀ gbàdà ó ní ewúrẹ́ abìrùlùkélùké ọkà ipò obì orógbó lọ́ba tán. balógun bàbá. èló ńlá èlé orí ètùtù. nbọ kan ṣèṣirò gbogbo àwọn nǹkan ètùtù yìí ó pé àádọ́ta pọ́ùn ní gbogbo ẹ̀ ó parí sí. ẹ fẹ́ lọ ra ọmọ ni. bàbá ewúrẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó léwúrẹ́ nù kódà ó bí ni pàápàá. a ṣètùtù yìí ṣé balógun ẹ̀fọ́ o ṣé o. tẹ̀lé ọ̀la ogun tá a bá wà. o ṣé. ọjọ́ bó ti kọ́ o lójú bá yẹ ju ohun òní yẹ. torí bẹ́ẹ̀ mi ṣe tẹ̀wọ́ torí bí òfin òní ṣe wà lè tó ní gbogbo ìtàn ṣéun. sórí ìgbà tó fi kó ogún pọ́ǹtì kábíyèsí kó wá fún ọ nípe ètùtù wá omi ò ní gbé wá àlètàn kó ní gini sànṣẹ́ ń o e, èmi náà ó tètè mu ṣàlóògùn wọn ò ní kí awó lérí ò tètè wá lọ ọjà kọ́ lọ ra gbogbo àwọn nǹkan ètùtù. awó lérè nìkan kọ́ pé ọ̀ pé awó lẹ́tẹ̀ẹ́ pàápàá sọ̀rí kọ́ tó pé awó lẹ́tẹ̀ẹ́ àbí awó lérè lọ́n bá kiri kọ́kọ́ yọ ètò bá jẹ́ tèmi nínú ogun pọ́n kọ́ yọ lé lọ. Ah, ah. ẹ ṣé wọ́n ń dífá ni. bí wọn bá dífá èmi tí mo múra ara mi tí mo rewájú kábíyèsí tí mo pẹ́tọ̀ àti dífá o àárà gbá àárà wo ìwọ́sẹ̀ sì ro owó fẹ́mi wá fún mi ní tèmi jàre bọ́ọ̀ bá ti ro dídí ẹran ọ̀hún gbogbo dídí ẹran ló gbé roríta àbí lẹbi bọ ọba là ọyọ fún ọyọ èdè oríkèéríkèé lọọyọ lóko tí a yẹ ẹ inú àwo sóbí lọkọ òkùnkùn ìyókù tọbọkù ìwà tóbi rẹ lè ṣàpàtó tí mo sì béèrè àpàtó lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ mi ń tọ́ bá kàn mí báyìí. balógun ìjọ ló tó dà báyìí. wo kò sí ń tọ́lóye ń jẹ ọ fẹ́ lè wípé ó pinnu ẹ̀jẹ̀ náà tá a bá pa á lẹ̀ gẹ́. bọ́ba ṣe pín. ah bọ́ba ṣe pín. ọ̀dà ìjà ṣe báyìí ẹ máa lọ bí ọ ń lọ tó o bá ń ṣẹ́rí bọ̀ ntọ́ awolérè bá ti ra ntọ́ ntọ́ bá kù á sì ń tọ́ lọ́fà mọ́jọ á sì ní pin ìrè láàre. ọ̀nà àwa wíta aláìwé oníṣẹ́mi ń dífá ni bí wọn ò bá dífá ṣé wọ́n ń jagun. ẹ bẹ́ẹ̀ ni ọba jagun ṣe ṣé wọ́n ń ṣèṣègùn ni àbí ọmọ pé àwa la mọ ká jáwé ká wo àjò ká papọ̀ mọ́ra wọn kọjá ni èmi ń fún ọ ní ẹyẹ ta mò ń fún ọ dání mò ń fún ọ tìdíjọ ìwọ lọkọ ní iṣẹ́. ẹ dárin tiẹ̀ nìkan ní ṣiṣẹ́ fún mi nígbà táwọn aráàbá ń rọ̀jò lé lórí hmm. dárin kọ́ dagini dètò bá jọmọ tẹ̀mí akílà àwa olóye ń dẹ̀ bí irú táwa olóye ń dẹ̀ náà nìyẹn èmi tí mo lọ ọ̀dọ̀ kábíyèsí tí mo lọ lè sọ fún baba pé tó ètùtù tí fásakí lòun ó ṣe o ogún pan ní gbogbo ẹ̀ ọ̀nà ìwọ tọyẹ rẹ̀ ńgbà tèmi ń lọ. kásá lárúbọ̀ lọ́wọ́ a sì ń lé ẹ lọ́ọ̀dẹ̀ ni. àmúntọ́ ọba wílé ọ̀ka kún. ọ̀dà jẹ́ àṣẹ báyìí jẹ́ kí awolẹ́rì ọlọ́rẹ̀ ra àwọn nǹkan tí a lò fún ètùtù torí ìtọ́ bá kù kájọ tàn bẹ́ẹ̀ bọ̀. má dà mí o má dà mí sọ̀rọ̀ pé bí bàbá ọba lúgbà lẹ́bọ yóò rú àwọn lẹ́bọ ìlé balógun tí ọ̀ràn tí ọ̀nà rẹ̀ o. ṣẹṣẹṣẹ tí màá tí màá ti darí bọ̀ ni. ìjọ lọ sí abẹ́ ìbalógun. òró ń ro téèyàn bá mẹ́ran a máa bẹ̀rẹ̀ jẹ́ o. mo lẹ́bọ̀ tó pè kí n fún ọ lẹ́bọ̀ tó rè. ọba kó ẹyin ogun fún ọ tẹ́sẹ̀ rẹ̀ múràn lẹ̀ yìí ṣé ó bẹ̀rẹ̀ kó wọ́n pinnu ẹ̀jẹ̀ náà tá a bá pa á lẹ̀ ọ̀gá lára rẹ̀. agbára ń bọ̀ iná ọmọ bá ṣe ṣe pé ogún pàǹkì rẹ̀. oògùn tún bí owó ń gun ní gàràgàrà bí ẹ̀gún. èyí èèyàn mi èyí báwa yín tiẹ̀ sọ̀rọ̀ kan èwo ń bẹ. àwọn ni ẹ ń dá nǹkan wọn jẹ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ káre o kábíyèsí o bá aṣọ ọrùn kábíyèsí. o ò gbélé ọgbọ́n náà mọ èyí sí. bàbá mi àtijọ́ àti mú àtijọ́ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ó kó nínú náà kábíyèsí hmm. tẹ́ bá ti ọmọ tí bá sọ̀rọ̀ ń dán wò ó ṣe é máa gbọ́. ọmọ bá ló kọjá òun kò ní lọ ní o bàbá. ẹ̀yin olóyè wa nílùú àlàdó ẹ kú ni o ọ̀hún ọ̀dà bí o àdúpẹ́ o tó gẹ́gẹ́ bí aṣọ ti wa oríjọ́ mi wà ọ̀rọ̀ a máa wà kò ní sáàyè ìgbà míì sì wà àyè a máa wà kò ní sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ tá a sọ àárín a ṣe pété náà ni ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá ń jọ sí àti jíròrò lórí ẹ̀ wò èmi Báṣọ̀run Ìyálóde àtàwọn olóyè yòókù ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ Támúkòkò máa ń sọ Ṣàngó ní sọ ò. à ń bábá mọ́nímọ́ní wọ́n sì lẹ́ni tí ó jẹ̀dọ̀ ìfún ní tọrọ baálẹ̀ tẹ́ ń béèrè fún àti gbọ́ àmọ́ díẹ̀ adélé a yàn fún yín nì. àṣìgbà kábíyèsí wọlé yàn kábíyèsí mi ò lára mi ò lẹ́yìn nílùú aládò ẹ tẹ́lẹ́fẹ́ kí n fojú bọ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ àfi ọba olójijì bá ní torí a ti mọ̀ pé ọ̀tẹ́rù náà gbé bó ti jẹ́nu tẹ́ bá délé ẹ ké sáwọn àgbààgbà ẹ fi tán létí pé a ti yan aṣojú adélé fún yín náà o fún ìgbà kan náà bọ̀ bá wa yá yóò di adélé bó ti jẹ́nu ẹ̀yin àwọn àlejò wa ẹni aláti fọ̀rọ̀ díẹ̀ tán ikùn wọn sí torí bẹ́ẹ̀ tí ń wò ibi tí bàbá sọ̀rọ̀ dé kò lè yé wọn débẹ̀ láéláé. Hmm. wọ́n wù bá mo bẹ̀rẹ̀ nílùú ọ̀hún ìyá àti ajé tí ń fọ̀wá bí ń fẹsọ̀ ó tí ó kó lè dá ní àtọjọ́ orí àtipò ni bàbá yìí fi ń ṣèlú méjèèjì ó sì tó ṣe wọ́n ní igbá tó tó gbá ní ṣe baálé agbọ́n ni kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ni baálé odò ṣó ti yé yín wọ́n ti dífá wọ́n sì ti ka ẹbọ jẹun pé tí wọn ò bá kọ́kọ́ ya délé kí wọ́n wá fẹ̀lẹ̀ lẹ́ ẹ̀mí lólórí tí ọ̀sán jẹ́ ṣùgbọ́n ẹni pẹ̀lú ọwọ́ tí bàbá fi mú ẹ wò ẹ faramọ́ wọ́n ní àkàsọ̀ faratilẹ̀ faratilé àkàsọ̀ tó faratilẹ̀ tó tó faratilé ò lè yẹ dànù láéláé ìtọ́rọ̀ tó bá sọ tó lọ́wọ́ faratilé ah, ah. ẹ̀fùfù lọ́wọ́ ẹ̀gbàntí kábíyèsí wí ìlú ìyá ọba wa ìlú tí ń lọ ṣàdélé ìdí sì ni wípé tí a bá mú àjòjì tó wá ṣàdélé lọ́dọ̀ yín òtítọ́ fara hàn òtítọ́ ìrìbí jókòó sí èyí lágbájá ṣẹ̀ wọ́n dá lẹ́bi àwọn ọmọ bó ti jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ jẹ́ ọ̀lọ́mọ ìyá náà ẹgbẹ́ lẹ́nu kò lára pé èyí tó ní ọmọ aṣọ kò ní fẹ̀rẹ̀ ṣègbè ẹ̀fún náà kọ́ dáko o ẹ̀jẹ̀ dáko o kò lè fi ṣe oko sí o ó lè mọ́ lèrò ẹ̀ sì máa fún un láwọn bọ̀rọ̀ kìíní wọ́n máa ṣe yín òjì bẹ́ẹ̀ lọ. ṣé ẹ ti gbẹ̀yìn olóyè àgbẹ̀sẹ̀ òun náà ní bàjẹ́ lórí ẹsẹ̀ rẹ̀ ó sì dáa lọ́dọ̀ yìí kò ní gbóná mọ́ kò ní gbóná mẹ́yìn náà torí ká tó gbóhùn kalẹ̀ pé kó aṣadélé àti jọ àti jọ mọ̀nàmọ̀nà ó kúnná ẹni bá sì lówó ọ̀tẹ́rù ìwọ̀n tí èèfàn mọ́ ni ọkùnrin ni àṣepa kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí hmm? wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn yín ní ìlú aládò wọ́n tún ìlú aládò ṣe bẹ́ẹ̀ tí o ẹ̀yin olóyè bọ́rọ̀ ti jẹ́nu ẹ fi tó àwọn ìlú létí àwọn àgbààgbà tó bá wà ń lò pé láìpẹ́ láì jìnnà adelé ó yọjú sílùú làdó kì í tì í ṣe baálẹ̀ o hmm. bó ti jẹ́nu. díẹ̀ bí àlékún kó hmm. lè pọ́n bàbá mi lé adelé tí wọ́n yàn fún láti wo kíni ló ń fẹ́ sọ ma pé kọ̀ọ̀tàn mẹ́nìkọ̀ọ̀kan ni hmm. yóò lè sòótọ́ kò ní fọ̀rọ̀ ṣègbè láàrin aráàlú so ti yé yín nìsín ńgbà tó bá wá lò àsìkò ẹ̀ tán fúnra yín lẹ́ẹ̀ wàá yàn lágbájá ni òun náà ó sì ti rí lẹ́ẹ̀bẹ̀ yóò ti fún baba lábọ̀ àdúrà mi ni pé ẹsẹ̀ rẹ̀ ò ní burú mi àṣẹ ẹ tẹ̀wọ́ gbà yóò yẹ yín. ẹ fún lẹ̀kọ́ dáko ilẹ̀ ń bẹ jamburata. aṣípa tí ẹ̀ níwà yóò pọ̀ wọ́n sọmọlúwàbí. ẹ ẹ wọlé o ẹ máa wọlé o nínú bí ọmọ iléèwé tí ọ̀lọ́ ọdún oko. bí ìdán bí ìdán ti ń jara àlè. ẹ̀yin kẹ̀kẹ́ ń bẹ́sù lóòrò. ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. aṣípa kábíyèsí àwọn àjòjì ọmọ àwa la mọ̀ ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ lọ́wọ́ orin eégún ní ọlọ́ọ̀dá lọ́wọ́ márùn-ún alọ́ọ̀dá tó rò ó ọyọ ọmọ ti ń sun àbí òye ọba òye mi kábíyèsí bí n bá sọnù ẹ máa he mí. ọ̀nà kábíyèsí ẹ aṣípa kábíyèsí máa lọ lé náà kò ní hùwà kíwà kò ní ṣe kíni. kò ní hùwà kíwà lọ. kábíyèsí wọn ṣojú ni wọn ṣe yìí. ti bẹ́ẹ̀ náà àti gbọ̀. wọn dúró alájọṣe. kí ló mú lọ tí ètò ṣe. kọ́lọ̀ wọn ṣàánú ẹ. ẹ̀yà kọ́ bá rí wa kò lè bàbá lójú jẹ́ kẹ́rì ìdí tààfin yẹn lè mọ́nà sí wọ̀ bó bá ṣe pé àmì ọba ń para wọn lọ́wọ́ àfẹ́ mọ̀ bó bá yẹ pé kó àtọ̀dọ̀ náà ni pé ìgbà kú ìdí àmì wọn ti dání ẹlẹ́mìí ń pè ní. ọ̀pọ̀ ìdí ọ̀rọ̀ ọba aṣọ. yẹyẹ ra wò aráfolè aráfolóhùn ẹ ah. àlejò ńlá mọ gbà mo wò náà wípé ọ̀fun fura ọ̀yẹ̀yẹ̀ ra wò ara ń folè bẹ́ẹ̀ lára ń folóhùn látọjú oorun náà ni ara mi ti ṣe gan-an ẹ ẹ̀yin ìyá ẹ̀yin òrófó ẹlẹ́sẹ̀ rò ẹ̀yà bàpá ẹ òrófó ẹlẹ́sẹ̀ rò ẹ̀yà bẹsẹ̀ ẹ ẹ̀yin lẹ yabi délẹ̀ ló wà kó wà kó ẹ̀yin nìgún tí gọ́mẹja nínú mi ẹ̀yin lọ yẹn gàǹgà tí yàn máa kàn lódò ẹ má gún mi ká ẹ má gàn ọmọ mi ká ẹ má gàrà lé mi o ah, kí ló dé ojú ilé díẹ̀ ìbá ò bá ṣe ẹ̀rẹ́jà lókè ìpẹ́ kí ló dé ẹ jókòójú ìyọ̀rọ̀ kí ló dé. awo awo hm? àwa kí ọ nílò ni o. èmi mo ṣe. gbogbo nǹkan tẹ́ ẹ sọ láàfin pátápátá kò sí kankan tá a gbọ́ o. tá a sọ láàfin. bẹ́ẹ̀ni. Hmm. ọ̀rọ̀ tá a sọ láàfin pọ̀ àmọ́ mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ èwo nú àwọn ọ̀rọ̀ tá a sọ láàfin gan pa. awo mo ṣe bóun mọ̀ pé bólókìní wa bá gàjà ojú rẹ̀ mọ́ ń tó lé mọ́ ń tó kò ní ohun ẹbọ ohun ètùtù tó pé kí kábíyèsí ó mú wá ọ gbọ́dọ̀ ṣe. ẹ̀yin ayé ẹ̀yin àgbà ẹ̀yin òjijì fìrí ẹ báyìí náà lẹ sọ wípé ẹ̀tẹ́ awo lẹ̀rín ọ̀gbẹ̀rì àwọn ò sì ní àwo ètẹ́ ẹ má jẹ́ ń tẹ́ ẹ nígbà tí n bá ní ọ̀dà ọ̀dà ẹ jẹ́ ká sí báyìí nígbà mo ní wọn mú nǹkan tutù wá tí mo gba nǹkan ẹbọ ẹ tẹ́ ẹ ní mọ̀ ṣe bí n bá wá ṣe bóòní bóòní nǹkan tutù nǹkan ẹbọ tí mo gbà. wo awo sọrí gbogbo nǹkan ẹbọ tí wọ́n kó wá tó bá gbé ewúrẹ́ tẹ̀yìn ẹ̀ gbagbá wá gbà á kọ́ jẹ́ tó bá gbé àgùntàn tí ẹ̀yìn ẹ̀ gbagbá wá gbà á kọ́ jẹ́ a yọ̀ǹda fún ọ ṣùgbọ́n má ṣe é torí ẹran àwa ayé ni. ẹ yọ̀ǹda ẹ̀ fún mi kí n jẹ́ àmọ́ kí n má ṣe é olùfà lọ sọ̀rọ̀ ó ní àṣetìkan ìbọ́jọ́kọ́jọ́ ọmọ yọ bẹ́ẹ̀ ni àṣetìkan ìbòrùn kòrùn ọmọ ràn àràn káyé báyìí lòrùn ràn ẹ jẹ́ kémi náà ṣe tèmi láṣeyọrí ẹ má jẹ́ ń ṣàṣetì torí bí n bá gbà tí n bá jẹ́ ẹ́ tí wọn ọ̀rá yìí padà tí mo ṣètùtù fún mo dàwọ̀ rọ́nù bẹ́ẹ̀ mo sì dàwọ̀ èké ẹ má jẹ́ ń dàwọ̀ èké ẹ jẹ́ ń sí láṣeyọrí. awo tí ẹ gbọ́ náà ewu ń tiẹ̀ ńgbọ́ lọ́mọlọ́mọ òun ò sùn ìwọ pọ́nrán lápẹ̀rẹ̀ wálé látòkò ṣé o fẹ́ mọ ọmọjọ́ lọ́mọ lọ ni. Ah, ó ti dàbá ni ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ẹ dákun ẹ má jẹ́ ká gbé lọ sórí ìta bẹ̀ ń wo tá a bá rí pẹ̀lẹ́ tá a rí kùtù o lórí ìta bí tá a wà yí ẹ jẹ́ ká jọ fọwọ́ ẹ̀rọ̀ mu fúnra wa ẹ jẹ́ kí n ṣe láṣeyọrí. gbẹ́nu ẹ sọ́hun a ní kó má ṣe ọlọ́ọ̀ṣẹ́ tó o bá ṣe ìtọ́jú ẹ̀ bá ti rí kó fara èmi náà wàá fẹ́ kẹ́ ẹ mọ kinní kan dájú wípé iṣẹ́ tí fáyẹ̀ mọ̀ jẹ́ ọ̀nà tó sá yẹ̀ mọ̀ ń tọ̀ iṣẹ́ tó rí rẹ́yìn náà ilẹ̀ yìí náà ṣe ẹ wá gbọ́ ẹ wá gbọ́ bí ìṣe dìjà rẹ o ẹ̀yin ayé èèyàn òjijì fìrí ẹ má gbàgbé ibi tẹ́ ti bọ́ọ̀rù mi làṣẹ ìmúlẹ̀ o lóde ìkẹ́tì ẹ̀yin lẹ́ni ọmọ mẹ́ta ìyá ayé bí ó bí fáifá lọ́ra dó wòsàn òsàrè wẹ̀ ọgbẹ́ yìí yá mi òṣòro torí igi lọ́dẹ sí ẹ̀jẹ̀ kò ìjọ bẹ́ẹ̀ làjẹ́ ìjọ ọ̀run àjẹ́ ọ̀gbẹ́ ọ̀bà lẹ́jọ́ àjẹ́ ọ̀bà lẹ́wọ̀n ẹlẹ́ni ọba morúkọ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ló ti dọmọ lọ́wọ́ lọ́jọ́ tòní mo dọmọ Ọ̀rúnmìlà o ọ̀wọ́ kókó báyìí la fi jẹ́ fọwọ́ Ọ̀rúnmìlà wọ̀ mí o mo fọwọ́ tí wọ̀ yín o ẹ má jẹ́ sàṣetì wọn fọwọ́ yín ẹ jẹ́ yín náà fọwọ́ mi wọ̀ mí o wọ́n lórí ọwọ́ yín o. wá jẹ́ sọ fún ọ o báyàn rẹ bá sí jójó sàdédé a máa fara kásá adìẹ. àyàn tèmi bọ́ bá sí jójó níwájú ẹ̀yìn rẹ pé ẹlẹ́yẹ ni ó ti fà ni ó ti bọ́ ọwọ́ ẹ̀dìẹ. awo kò yí ọ nì bẹ́yẹ bá kéré ẹyẹ ní ṣe bẹ́yẹ bá sì dàgbà ẹyẹ ní ṣe àti kékeré ẹyẹ àti ńlá ẹyẹ ẹyẹ làwọn méjèèjì. ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ wá gbọ́ tó rí bẹ́ẹ̀ tìjọ́ tí mi bá gbé tutù náà tí mi bá gbé yẹn bọ́ ẹ̀yin rẹ̀ ẹlẹ́yẹ yìí ètò bá láyàánú yẹn pàdé mi lọ́gbàgàdè ẹ mọ̀ wípé wọ́n rè yí apá yín bẹ́ẹ̀ ni wọ́n sì fi ìgbọ́n ẹnu yín wọ́n fi gúngi bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ̀yà àyà yín sọlẹ̀ ní ẹ gbọ́dọ̀ wọ́n fún yín lọ́bọ̀jẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn jẹ̀rún bẹ́ẹ̀ sì bá kó májèlé yọ̀ dẹ̀rẹ̀ wọ ẹ parẹ́ parẹ́ pọ̀ wájú mi èyí rẹ̀ dáradára yìí kẹ́mi ẹ má ṣe kíni wọ́n ṣe bẹ́ẹ̀ ni yóò sì yọrí sí dáadáa. ọ̀dà tábà wá bí ìwọ́dà ṣe. ẹyin ẹyin ìrọ̀lẹ́ yẹn ni agbọ́dọ̀ gbé ẹ̀sìn ní ẹ̀dí tẹ̀lẹ́sà ẹ̀yìn ẹ fẹ́ sọ mí dáwọ́ ọ̀dàlẹ̀ ẹ fẹ́ sọ mí dáwọ́ èké irọ́ ni kúrakúta tó lóun ọ̀pàlẹ̀ ni ara ẹ̀ ní ọ̀pá wọn ní ẹ má fẹ́ mọ́dúrú pàfẹ́ ẹ̀lẹ́fẹ́ mọ́dúrú pàfá wọ́n ní ẹ má fẹ́ gèdè pọ̀sẹ̀ ẹ̀lẹ́fẹ́ gèdè pọ̀sẹ̀ wọ́n ní ẹ má fẹ́ dẹ́kun tó ní ẹ̀lẹ́fẹ́ dẹ́kun tó ní èèyàn tó wọ̀sùn tó lóun ọ̀pàṣẹ̀ gan ara ẹ̀ ní ọ̀pá bẹ́ẹ̀yẹn bá lóun ọ̀pá ní ọ̀pá rẹ̀ ni pẹ́ẹ́ntolúwo tó fẹ́ẹ́ ńlá wa kì í ẹ kú àjọyọ̀ àná ẹ kú oríire àsìkò tẹ ẹbí ìlú àti aláàbò àmọ́ àti dáadáa àdúgbò ìlú ìyálẹ́gbẹ́ balógun àmì ara ṣe é mi. balógun àpò ayẹyẹ àná àsìkò tí a mọ̀ sí dáadáa ẹlẹ́dùn àní dojú tì kò ní í da náà mo fi ń dá yín lójú pé gbogbo àwọn olóyè pátá a wà lẹ́yìn yín o ẹ má fòyà. kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí inú mi dùn pé ẹ gbádùn ayẹyẹ tá a ṣe fún yín lánàá àfi kí í káàbọ̀ ni gẹ́gẹ́ bí olóyè ti wí àsìkò tẹ́ ẹ jẹ́ adelé lọ́dọ̀ wa yìí ẹ mọ̀ sí dáadáa ìlú òròjú ọ̀dẹ̀dẹ̀ ó sì tòrò gbogbo ara la fi gbà yín wọlé àwa náà sì ṣetán àti dúró tì yín ẹ káàbọ̀. ẹ ṣe balógun inú mi dùn ayọ̀ mi kún ọjọ́ mu ẹ ṣe mo dúpẹ́ ìyálóde ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín àsìkò mi yóò tù yín lára àsìkò tí mo wá ṣe adelé ní ìlú aládò ìlú ìyá arójú eku yóò máa ké bí eku ẹyẹ yóò máa ké bí ẹyẹ ẹ jọ̀wọ́ balógun ẹ bá mi fọwọ́sowọ́pọ̀ ṣe ìlú yìí ẹni abáyọ̀bà ni bàbá hmm. mi ò lè dá ṣe o ẹ jọ balógun ọjọ́ yàlóde mo rọ̀ yín ẹ̀yin igi lẹ́yìn ọgbà mi ibikíbi tí n bá ti ṣe àṣìṣe ẹ pè mí ẹ sọ fún mi mo wá fi dá yín lójú pé ohun tí baálé àná ò lè ṣe fún mi n ó ṣe nírọ̀wọ́ rọ̀sẹ̀ hmm. ẹ bá mi sọ fún àwọn olóyè tó kù kán fọ́ tì mí lẹ́yìn láti tún ìlú aládò ṣe ibikíbi tí n bá ti ní àṣìṣe ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ n ó sì gbà sí yín oníwà ìrẹ̀lẹ̀ ni mí ẹ jọ̀ọ́ ẹ fọ́ tì mí lẹ́yìn bí arójú àsìkò mẹ́tì náà. ọ̀làlẹ̀ ọba wa sí àdìsá sí eh, ti. baálẹ̀ àwa náà fi dá yín lójú pé a fọwọ́pọ̀ àjọṣe náà gbogbo tẹ̀sán náà gbogbo máa ń lọ yín kò séwu àlọ́. baálẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. tọ́jú ọmọ mi ni bá a mọ́wọ́ mi. ọ̀rẹ́ n pé wọn ò fún ọ lówó rẹ kò sẹ́wọ̀n pé kò sọ́lọ́ mi báyìí n fún ọ lówó rẹ. ṣé bí ó kiri eléyìí. wọ́n tún lọ́la ló tún fún mi lónìí wọ́n mọ̀bìnrin. kò mọ̀bìnrin torí o fún olówó rẹ. ìka ní ọwọ́ ọmọbìnrin yìí owó ní bojú ọ̀rọ̀ jẹ́ fún mi ní owó mi o. fún lówó mi bó o bá fún mi lówó mi nígbà fún mi lówó mi lẹ́ni lẹ́ni wọ́n gbowó mi lọ́wọ́ rẹ mo fẹ́ fọwọ́ mi tọ́jú ọmọ mi ní fún mi lọ́wọ́ mi. ó ti tó ẹ̀yin mọ̀ ti ẹ̀kọ́ ṣé ojú yín fẹ́ pẹ̀lú olúwa lórí ìbò bí ìbọn wa ṣe wípé àìfilipe ni àìfihàn pèèyàn tí márokó sán bá ń tẹ́wọ́ lù. ẹ fi wọn lẹ ẹbí wọn kọ. ǹjẹ́ ká ní olúwa mi jẹ́ ká fi kan ní wọn jófin láàrin ìlú wọ́n á ti mọ ibi tára wọn kù sí. ẹ ẹ mọ̀ dáhùn lóhùn ẹranko lé ni wọ́n ti ń fojú dọdẹ kí n tó mọrú nǹkan tí wọ́n ṣe fún yín ó dáa náà kí ló fàdí ìjà yín o. ẹ ṣeun ya wa olórí ibú yìí ló jẹ́ ń lówó mo sì wá bá pé kó bá ń fún mi lọ́wọ́ mi kí n fi tọ́jú ọmọ mi ó tẹ́ ọmọ mi lónìí ń dákun kí n dákun bí n sì gbọ́wọ́ mi lọ́wọ́ rẹ̀ yá wa ẹ bá ń bí o bóyá mi mo kó ba tí mo ní ọmọ bímọ ni abọ́lá ń fọ ọmọ rán mi sí mi fi jíṣẹ́ fún ni bẹ́ẹ̀ yá wa mi ò fi sùkùn lẹ́nu pé kó mọ̀ bímọ bá a mówó mi bá a mówó mi ní sùúrù ní sùúrù ọ̀rọ̀ náà bá yín dá sí èmi ti bọ́lọ̀ ń dá má jẹ̀mú ibi tí n bá ti bá ní ti gbowó mi lọ́wọ́ rẹ̀ bó jẹ́ sánmọ̀ ni ń gbowó mi lọ́wọ́ bó jẹ́ òkú ẹ̀ mo bá lẹ̀ lẹ́ẹ̀ máa gbowó mi lọ́wọ́ n sì lọ gbowó mi lọ́wọ́ rẹ̀ bọ́lọ̀ nǹkan bá fi wípé kí ló dé màá nítorí owó mi mo ṣe wá ó yá fún mi lówó mi. mo ti bá a dá sọ̀rọ̀ yìí. bó o bá a dá sí nǹkan kan fún mi àwọn òde ìlú lòmù ará lòmù ọdún náà èlò lòmù akẹ́ lòmù àwọn òde ìlú lòmù ará lòmù ọdún náà èlò lòmù ẹ̀kọ́ sàn ó ní ẹ̀dá ló yẹ wọ́n mi sílẹ̀ ọ̀rẹ́rẹ́ la kẹ̀lẹ́ ní pòjò bẹ́ẹ̀ pòjò ńlọ́lọ́dún màlẹ̀ ẹ̀wẹ́ ayé ńlá pawọ́ ẹgbẹ̀rún lápá ìyẹn òsàn. gbogbo sami lọ́gùn ti bẹ lọ́tù bẹ̀ ọ̀yà mo ní kẹrọ̀ wá tàti wẹ́rẹ́ la gbọ́n eku ìfẹ́ ìwà la gbọ́n ejò lára ọ̀yà ìgúnlùkú ayé mo ní ẹ̀sọ̀ kalẹ̀ wá etí ẹ ẹyí àwọn àgbààgbà lùfẹ̀ ọ̀yà mo ní kalẹ̀ wá ẹ̀rọ ọba ẹ jẹ́ kó gbà kẹ́bọ̀ ń dòde ọ̀run gúregúre. ẹ wọ o ò gbúdọ̀ gbé kalẹ̀ nàárọ̀ kọ́ bá wa dọ́gba. Ah, a ní o má ṣe o ṣe ènìyàn tó dọ́rọ̀ ẹ̀wò lánàá ó dọ̀rọ̀ alákejì ni yìí tó ṣe yìí yóò wọ́n. ó dẹ̀ fi kì í ètè sígbẹ́ kì í ha kàlàmọ̀gbò kì í àrò bẹ́ẹ̀ ni èyí mo gbé lọ́jọ́ tó ní kò gbọ́dọ̀ hun mi ẹ̀rú ayé ló wí ẹ̀gbọ̀rún sì gbà tó di ti yín bẹ́ẹ̀. fásakin ìwọ ti gbàgbé ni pé èèyàn níbẹ̀ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbá ewé níbẹ̀ lérí igi ni ò jẹ́ kọ́rùn ó pagi fásakin a ní kọ́ ọmọ ṣe ọ sì ṣe wá jẹ́ kí n sọ fún ọ o ti gbàgbé páwọn àyálà ń bẹ lẹ́yìn ẹ tó fi ń dábí ẹdun tó fi ń rọ̀ bí òwe láti èní lọ ewé ò tún jẹ́ fún ọmọ. èmi lẹ́nu ẹ lẹ́nu ẹ ìwọ́n mẹ́ni tọ́kọ́ jáwé ni àbọ̀ mẹ́ni tọ́kọ́ wàjò ajibi olúbíkì lọ́kọ́ jáwé ọ̀sán ìbíkì lọ́kọ́ wàjò olúbínẹ̀gì lọ́kọ́ kó dojú ọlọ tó ní ọmọ jẹ́ ẹyẹ wẹ́wẹ́wẹ́ lẹyẹ ti yín ẹ gbàgbé ìmùlẹ̀ tẹ́ mọ́rùmílà ṣe ni ẹlẹ́ni dọmọ Ọ̀rúnmìlà torí pé ẹni ọmọ mẹ́ta ìyá yé bí ọbí fa ìfaradọ ọbọ òsà òsàrèwẹ ọbọ ẹ̀yìn ìyá mi òṣòro orí igi náà dé sí ẹni ló bá morúkọ mẹ́tẹ̀ẹ̀ta ẹlẹ́yìn òní sẹ́ni bì ẹ̀ní sẹ́ni kankan àjẹ́ ìjọ́bọ̀ bẹ́ẹ̀ lajẹ́ yí ọ̀bẹ̀rọ̀ jẹun ìjọ tájà yín bá fò lè jẹ àjẹbàlẹ̀ ìjọ náà ní yẹpa rẹ̀ ó rè dànù tẹ́ ẹ bá kọlù mí ẹ kọlù jẹ àjẹbàlẹ̀. fásakì o jẹ́ ń wá wí fún ọ tí ẹ̀gbọ́n náà mo ṣe bó mọ̀ pé ẹnikẹ́ni ó bá jẹ́wé tètèfé onítọ̀hún ó sùn mí ẹran bẹ́ẹ̀ sì lèèyàn kéèyàn tó bá fokùsù arówẹ̀ onítọ̀hún ó eléwé ń gèlè ọ̀ra wá gbá o gúnyán gúnyán ayé tó bá gúnyán tí ò fi tàwa àyà ṣe ewé ò ní jẹ́ fún bẹ́ẹ̀ sì lè gbò nígbà fún roka roka ayé tó bá roka tí ò fi tàwa àyà ṣe ọkà rí a máa rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ babaláwo tó bá jáwé tí ò fi tàwa àyà ṣe ewé ò ní jẹ́ fún egbò nígbà fún látòní lọ ewé ò tún jẹ́ fún ọmọ. padà padà padà àfihàn ìtẹ́gùn fi sọmọ fìyàn sọ́dọ̀ rẹ̀ mọ́rọ̀ dànù bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́lẹ́mọ̀ká àjàmọ̀ká ọ̀wàrà ewé àgbọ̀rọ̀ kàkà kọ́rọ̀ lẹ́yọ̀ lílẹ̀ kàkàkà bí ọ̀ràn akíká ọ̀ràn akíká àwọn ohun tààrà ọ̀kan fa ará ọ̀ka kò ní jajá ọ̀dọ̀fínka kò ní jàgbé oníkàwògùn kò ní jòwúkọ ọ̀nká lọ́gẹ̀rẹ̀ ẹ̀ka láwùjá wọ́n ní ẹ̀mẹ́ka ẹ̀ka dandan ìyálà kagùn bàbá ní kagùn bàbá ní kagùn bàbá ní kagùn èyí wọ́n pọ̀ ìdára kaka gbàsà tí wọ́n dóde òkúta ikọ̀ kúnpọ̀ yìí ọ̀pọ̀ yìí ká ọ̀pọ̀ yìí ká jà ọba àwọn dóde ká ibi wọn gbé forí ọ̀ká hàn forí ọ̀ká hàn lọ́jọ́ tòní orí ọkọ̀ sì sàn jẹ ọ̀rùn mi àwọn èyí apá yín bẹ́ẹ̀ ni. fásakí o ṣùgbọ́n o ọba tó torí rẹ̀ gbẹ́bọ̀ yìí ó ti di iṣu tá a pàlélé lálà bàbá ńlá ẹni tí ó jẹ yan rò wá sí láyé mọ́. ọ̀dà náà lórí tàbí tá a wá wá yìí wọ́n ní adágún omi lálákan yín gbẹ́lẹ̀ sepo tọ́ba dàgbà tó dùn bẹ́ẹ̀ lákan yín lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ta ni ń jẹ tájà yìí rù ẹ̀yìn àti talẹ̀ dánpọ̀ egbò eléyìí yóò fín yóò sì ẹ́. ìwọ ti gbàgbé ni pé ẹni tó bá gungi tó bá rékọjá ewé ìmọ̀ ń jábọ̀ ni ó ti gungi o ó sì ti rékọjá ewé ó ti jábọ̀ látòní lọ. bí orí èèyàn bá burú ọrùn ní kọ́kọ́ dùn orí yìí ṣetán tí ó burú nù bẹ́ẹ̀ mo wí fún yín ẹ̀yin. fásitì <laughs> ẹ̀rín rẹ̀ sì ń pa mí torí ọ̀rọ̀ tó wọ́n alẹ́ ti tùṣì gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́lá tó ń tẹ̀wúrà gẹ́dẹ́gbẹ́ ọ̀làdìmọ́kùn ẹni ó rú ọ̀pá lórí ẹni ó sọ ọkẹ̀ ntàn ẹni ó rí ó tún ṣe hà ẹni ẹ̀ mọ̀ farapẹ́ gẹ́dẹ́ bí apá sọ ni. ọwọ́ ń jẹ́ ti lọ́balọ́ba ń jẹ́ ti lóye lóye ó ń jẹ́ tẹ̀yìn ẹlẹ́yẹ gbogbo yín lájọ tòní mo wá fi oṣù ọwọ́ ọ̀run mi àmúfi ha gbogbo yín lẹ́nu ẹnu gbogbo yín ó sì fàyẹ́ bẹ́ẹ̀ ọyá ilẹ̀ ọ̀gẹ́dẹ́ afọ́kọ́ yẹn pàkìtì àgbẹ̀ ọyá mo ní ọgbẹ́ tutù mi lórí ọba. ẹ bọ́ bá wù ẹ̀yin ẹyẹ kéékèèké kẹ́ jẹ àwọn ẹyẹ ńlá wọ́n ń bọ̀ wọ́n wá jẹ bí dàdàgbìrì bá lugi àfẹ́kù. Ah! ìwọ lọ fásakin ẹ filẹ̀ ojú ìtura rí ó dà tó bá wá rí bẹ́ẹ̀ fásakin ẹ bọ̀ yìí o igúnnugún ẹyẹ ayé ó kọ́ àkàlàmàgbò ẹyẹ òdi ọ̀run ó kọ́ ètí ẹ bàgẹ̀bàgẹ̀ ẹyẹ àwọ̀ àjẹ́. nílòní jẹ́ ní ẹbẹ̀ lọ́wọ́ ẹlẹ́gbẹ́mọdé ahéré pati kò là ẹyẹ etí làwò kó fi gbéyàwó akérògùn o akérògùn ìwọ dàná mo tí mo fi bá mi rí mọ. òbí ya rẹ̀ dàbẹ̀ ọ̀rí kí ni sọ̀rọ̀ ti wípé ayì ọ̀rọ̀ ayì ìfúnpá yìí ti dá wàhálà tí ọmọ tí ẹjọ jà tó kú bí ọba ṣe wípé mo bọ̀ ọ́ láṣìírí àti bí ọkọ mi ṣe dẹ́nu ìlú yìí ṣe ọ̀ràn mi bì tí wọn fẹ́ lọ ni. má má má jẹun ojú rẹ o. yọ lè wá ìfúnpá mi fún mi. bá mi rí i. má rí pípọ́ ojú mi o wà kérògùn má rí pípọ́ ojú mi o. ẹ má wulẹ̀ rí pípọ́ ojú ara yín balógun. ìyá ọ̀dà fún ọmọdé. abọ́rúbọyè. abọ́yè bó ṣiṣẹ́. ifá orí mi rèé o. ifá orí mi rèé o. mo dúpẹ́ ọmọ yìí sọmọ dáadáa ìfúnpá ẹ̀ mọ̀ mo pé ń jẹ́ ogun bá lé o mo sì ṣàlàyé rẹ̀ fún ọ̀rẹ́ amúkínní kọlọ̀lẹ̀ tọ́jú ẹ̀ ọmọ etí ló lè fi ìgbà dí dá wàhálà alẹ́ débi wípé bí ọba ṣe bó ọkọ mi ṣe jẹ́nu ìlú yìí ìbá ti dá wàhálà alẹ́ gidi rẹpẹtẹ. balógun ọ̀rọ̀ àwọn mọ̀jẹ̀sí kéékèèké yìí wọ́n ṣòro fún ní nǹkan tó iṣẹ́ tó bá le. bàbá dẹgbó ọmọ rẹ̀ ń dẹ̀gbòrò bàbá ń pẹran ọmọ rẹ̀ ń pààyàn. balógun. kó o wájú mi. balógun ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn yìí agodo ń bẹ̀ sí ni wọ́n wọn ò tí ì tẹ́rẹ́ sá. ó yé mi náà ó yé mi àmọ́ nítorí pé a pé pẹ́ kọ́lọ̀ lè ya tàbí ká pé yóò yá kọ́lọ̀ lè pẹ́ náà ni. Hmm. òótọ́ náà ni o àmọ́ àwọn èrò bá wọn. fàṣàkẹ́ bó wà ni. Hmm. balógun hmm. ẹja ni o ìṣàkàn àwọn ayé ọ̀gbẹ́ bọ́ àwọn àgbà ọ̀gbẹ́ tutù àwọn òjijì fi onítọ̀pọ̀ ojú wọn ò gbà àwọn òrófó ẹlẹ́sẹ̀ ẹ̀rọ ẹ̀yà àbápá ẹ̀yà òrófó ẹlẹ́sẹ̀ ẹ̀rọ ẹ̀yà ẹ̀bẹ̀sẹ̀ àwọn ẹ̀yà abidẹ lẹ́nu wàkọ̀wàkọ àwọn ìgútí gọ́mẹja lómi àwọn ọ̀yẹ́ gàgà tí yọmọ mo bá wọn sọ̀rọ̀ mo bẹ̀ wọ́n ti rọ́ wọ́n kọ́ ọmọ ọ̀gbẹ́bọ kábíyèsí o. irú orí wo lọ́ba yìí mú wáyé o ẹ gbọ́ mi náà ṣé yìí ṣe pé ọ̀rọ̀ bàbá ìfẹ́ jẹ́ òsàn wàwájí wàwá kọkàn wá lásán kọkọjá lásán bí ejò tó kọjá lórí àpáta tí ọ̀nà pa kankan. kò tiẹ̀ yé mi balógun ètòrí pé kinní kan lèmi ń wò ó ẹ̀wọ̀n bá ní tanpẹ́pẹ́ bìjẹ́ ẹ̀yìn mọ́ o tá a bá kẹ́yìn kẹ́yìn ìta jẹnijẹni bá a bá sí ẹ̀yìn sí ẹ̀yìn ìta jẹnijẹ bẹ́yìn bá dórí iná ìta dẹ́yìn lẹ́yìn ẹ̀yìn ni o kò sígbà tó lúwa rè pa ọ̀rọ̀ kábíyèsí sí o. àìwò mẹ́ fásákì ẹ pàgbà àbòdì ẹ má pàgbà sóhun èmi rú orí tá a ṣe lẹ́yìn orí tá a bẹ́ẹ̀ wò mí hmm? wọ́n ti gbẹ bọ́. wọ́n ti gbẹ bọ́ wọ́n ti gbẹ bọ́. tọ́ba kọjú sí ọkọ ọ̀tá tọ́ba kọ̀yìn sí ọkọ ọ̀dùnà lọ́fà bọ́bá kù wọn nìkan jẹ́ àtẹ́rù ara wa pàbó bọ́bí bá kọ̀ tí ọ̀yàn kọ̀ wọ́n yìí tí kábíyèsí ọba wa ráyè padà ètùtù yìí tá a ṣe yìí. ẹ̀ràn wá nídìí àwọ̀ èké báyìí. Ah, fáwọn èké lẹ́wọ̀n gbẹ bọ́ ah, ọmọ orí tí bàbá òun mú wáyé ni àbọ̀ sọ̀rí olórí káwọ́dì ó kì í tiẹ̀ mọ́lẹ̀ kó gbé lọ ni. wọ́n gbẹ bọ́. ká ìdùnnú. Hmm, wọ́n gbẹ bọ́. kí ni ìwé lè bá a dùn. wọ́n gbẹ bọ́ àwa lè fi súná ká máa fi inú wọ̀ bẹ́ẹ̀. ọgbọ́ wọ́n gbẹ bọ́. torí pé mo rò pé etí tó gbà lọ ní gbàbọ̀. ọkàn ẹ̀ balẹ̀ wọ́n ti gbà wọ́n ti gbé tutù. ọ̀rẹ́ mi yóò dàbò àìsí àwọlé wọn gbẹbọ mo pa ìrọ̀yà kan ní àná. orí rẹ̀ ń kọ́. bàbá kábíyèsí pàṣàkì ni ọwọ́ ajá bọ̀ fún yín. àwọn kábíyèsí o mo là bọ̀ ọ́. bàbá ká lọ́wọ́ èjìká tí ọ̀jẹ̀ wú ọ̀ bọ́ ká dúpẹ́ lọ́wọ́ orí ẹni tó gbé ni débi ire bàbá ká má dé ìnà pẹnu ń wò rírú Ẹlẹ́dùmarè rí ń wò tí ìgbé ètùtù dé ìgórí tàbí tá a gbé sí mo ti ń gbọ́ kẹ̀kẹ̀kẹ̀ mo wá ọmọ onífọ̀ fúfurọ̀ yẹ̀yẹ́ ra wò ìgbà tí wọ́n tajú kan mo rí i pé àwọn ìyá ni ẹ ti ń rọ̀ dẹ̀dẹ̀ bọ́ lẹ́bùrẹ́. kí n gbọ́ òjíṣẹ́ fún mi pẹ́ bọ́ fún kí n mọ̀ wí fún ọ. ó ní inú bàbá dùn. ọ̀ mọ̀ pé ń gbà bàbá ọkọ̀ kan rán mi sí ọ mọ̀ pé bàbá bínú sí mi gángbà tí ní ìdọ́dọ̀ rẹ kódà bàbá bẹ̀rẹ̀ sí ní pe gbogbo aráàlẹ̀ ni kí n tó wádùn ẹ̀ lọ́jẹ́bọ̀ yóò tètè fi bá òun. balógun. bàbá. awo bàbá. àwọn bàbá mi mọ́nímọ́ní màá ní ẹ̀bọ́ fi ẹ̀bọ́ dàná o àjà. ẹ ẹ ẹ ẹ wo wa balógun tó yọjú sí mi rán ni. mo kàn gba wọn sáwọn. kẹkẹ wọ́n ní ẹ ti dáwé àpẹ́ ẹ pẹ́ wọ́n lẹ́ ti dáwé ẹ̀gbó wọ́n ní ẹ gbó wọ́n ní àgbo pápá ń tọpẹ́ wọ́n ní àgbo pápá ń àìgbọ́kulẹ̀ bí ò ṣe kó gbó kó sá wọn ní kangẹrẹ là wọn ní ẹ gbogbogbò bí àgbàkan àgbàkan tó gbó tán fọmọ wú sóńdì ọrùn bàbá wọn ní kẹ kórè mọra. ìlú yóò mì yóò mì à ń jọ́nà bàbá. dẹ̀bi ni pé ẹ̀bọ́ ti fi ẹ̀bọ́ dànù o ajá ń kúrò. ẹ kábíyèsí etí rẹ mélòó. méjì ni kábíyèsí. ọ̀rọ̀ ló sì tó gbọ́. apá àdélé kò tí ì jẹ́ amúlógbò lọ́dẹ tó ń tí wọn bá dá ọ̀rọ̀ ilẹ̀ kí n yàn ó dàbí ẹni pé mò ń fetí palàbọ̀ rẹ àti pé bóyá wọn ò kà ó sí wọn ò já yín kúnra ló jẹ́ pé wọ́n àgbà yìí láti bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àbímọ àbímọ tẹ̀ǹtẹ̀nu mọ́ mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n èé sì ta ọmọ lọ́jà hmm. wọ́n èé ta lórí àtẹ̀ olúwadé sọmọ ẹ bímọ pàápàá jùlọ mo lọ rí awo mi ó sì dáfá ifá forí óbí bá ti yàn ọ́ tán ọlẹ́ bímọ ó ní ṣùgbọ́n kẹ́ ẹ ṣe sùúrù torólúwa ní sọmọ abẹ́ ẹ̀gbọ́n bí wọ́n bá jẹ́ jẹ́ ń tà ní ìsìn ní owó ń bẹ kò sí ń tà ní àmì ẹ̀ ṣe sùúrù bó ti jẹ́nu èyí ni mo ní ń ṣàlàyé fún ọ ẹ ẹ ẹ lẹ o. káàró lè wá. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ abí o. kà sóró. kó wọn bá sí nǹkan náà ni torí ó tó sojú bàbá o ẹ̀yin àgbà bọ̀ ẹni bí sóbì ó bá dégbò olùgànbí ńlá ké sí. n kárí ẹ rí mi sí. àṣẹ bàbá mhm. ìdí inú ta fi wá sọ fún yín. ẹ wo àṣìpa ó fi tìpá jùgùn kù ó sì kí ọmọ mi mọ́lẹ̀ ó gbà báyìí lára rẹ̀ mo sì wò pé kí n tó da nǹkan kí n tó jà mo ní kí n wá fi tó yín létí ní baba. àṣepa. bẹ́ẹ̀ ni baba. èmi láàárọ̀ débẹ̀. Hmm? baba gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ oko mẹ́ta tí mo jogún lọ́wọ́ bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá ṣípàjù ti gbà lọ́wọ́ mi baba, kódà kò fi kọ́kọ́ lẹ̀. àṣepá gba oko bàbá rẹ. bẹ́ẹ̀ ni baba ìràwọ̀ ọ̀rọ̀ rèé o tó wọn àpéjọ wo ẹ̀yin máa gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ ibi tiẹ̀ ni wọ́n ti fèsì ó rí oko bàbá rẹ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta ló sì gbà. bẹ́ẹ̀ ni bàbá. Ah, báyìí ni a wà nǹkan sí ọ̀rọ̀ oko bàbá rẹ torí oko ò ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá nínú mẹ́ta àwọn àbà sọ̀rọ̀ kó mú ẹyọ kan kó fi méjì yòókù lẹ̀ fún ọ àbí bàbá rẹ lọ́sà ni nígbà tí bàbá rẹ jogún ẹ̀ ló jogún ẹ̀ fún ọ. àwa àránṣẹ́ pàdé báyìí tá a bá dá àfin baálẹ̀ èmi ọ̀ dálẹ̀ àwa àtàwọn olóyè yòókù àátú àábà kọ́mẹ́yọ kan kó fi méjì yòókù lẹ̀ fún ọ ọgbọ bó ti jẹnu ìyà ò ní jẹ ọ oríire ò sì ní burú a sì sọ fún pé kọ́ dákun kọ́ wọ́n yẹ káwọn ọkọ rẹ̀ ò dénú oko mọ́ látòun ní lọ òdìgbọ́ ẹ ṣeun bàbá káre ó rí lórí tiẹ̀ mo bọ yọ oko oríire ọ̀dànà àṣepanu kì í sì dáná síwájú bá náà lọ gbọ́ndáwà ṣe ni pé ẹ̀tọ́ tó bá yẹ ọ́ tó sí ọ àwa ọba àṣepa sọ̀rọ̀ àfọmọ fún lọ́fẹ̀ẹ́ kó dá ẹ̀tọ́ rẹ padà fún ọ ọgbọ́ ọmọ wọn bọ̀ sàn. lóòrò ẹ̀gbọ́n tí mo wí àní àṣìpa ọmọ mi kú rárá tí mo ti ń rebọ̀ láti gbà tí ìyá rẹ̀ ti kú ní kékeré tí mo ti ń rebọ̀ títí títí ó fi dàgbà àṣìpa ó fi tipá dìkùkù bá a lò pọ̀ ó sì gbà báyìí lára rẹ̀ ẹ sì mọ ìwọlúwa yìí bàbá ti fẹ́ fún bíi bàbá ti bá báyìí lára rẹ̀ ó dára bàbá rẹ̀ ni. orí mi ò dàrú mọ́ máa tí mò ń ṣe èmi tí mo sọ fún ọ wípé kọ́ dẹ́ ẹ̀tọ́ padà fún ọ̀dà dúró ta ni ọjà àjẹyọ ni ta ni ọjà àjẹkù àṣìpa báyìí ńgbà tásìpa ti sọ ọmọ dàbọ̀ ẹ̀ta ẹ̀kọ́ sẹ́ni tí ó pọ̀ wọn fẹ́ mọ́ ni a fi sọ pé ẹ̀tọ́ tó bá tọ́ sí ọ àwọn sọ pé kó fún ọ tó dìbò kò ní fìyà jọ ọmọ rẹ ń ó sì bọ́ sàn yóò bòrò yóò bẹ́ kó yìí yóò bò bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Hmm. èwo ni àdá tó mú lọ. n fẹ́ lè gbé orí àsìpa ni. Ah, ah, ah, òun kéwì yá àkàdá rẹ bàkọ mọ́dẹ̀wò kó o lè gba tó bá tọ́ sí ọ ọgbọ́ àbàṣọ. Hmm, ẹ ẹ wo àbólóyè bàbá hmm? ẹ wá nǹkan ṣe sí o. a wá nǹkan ṣe sí o oko bàbá mi kọ́ da padà. ẹ wo ẹ má jẹ́ kó tutù wọn ẹ babolóye èmi ò fẹ́ ẹ wo ẹ wo ẹ bá ń sọ fún Asípa abẹ́gbẹ́ ọba ẹ bá ń sọ fún Asípa pé ìgbálẹ̀ ọmọ mi tó gbà kó bá ń dá padà o àìjẹ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú gbúwà gbàdú lóore mi pẹ̀lú ẹ̀. ṣé nígbà tí wọ́n fẹ́ ìyá rẹ̀ tó gba àbálẹ̀ ń di ìyẹn ṣé ọdún àbálẹ̀ ń padà fún bàbá rẹ̀. bàbá mo fẹ́ yàrá sùn lọ́kà ni ilé ìfẹ́ ní tipa kí bíi tiẹ̀ yìí. ọ̀fẹ́ yẹn sùn lọ́kà yẹn ńlá fi sọ pé yóò fẹ́ ọmọ tiẹ̀ náà sùn lọ́kà ọgbọ́n gbogbo ẹ̀ tó bá tọ́ sí ọ yóò fún ọ. lẹ́wọ̀ ọ̀dà ọ̀dà ẹ̀ sábà. ó yà á gbẹ́gbẹ́ gbọ́dọ̀ ayé dẹ̀ sọ ó ti jẹ́ kó tutù máa ń lọ. Ah, ah. ó dùn sáwọn ìyá wèrè wọ́n ń wọ́jú lóòótọ́ wọ́n ń wọ́jú àjẹ́ olóyè àwọn ọmọkàn yẹn máa ń rajú wọ́n máa ń gbogbo ìgbà ah, àjíkẹ́ síra ṣe o. àjèjì lè jù. yóò fún ọbẹ̀ o. yóò fún ọbẹ̀ o. bàbá wa lórí ìbò láṣẹ pẹ̀lẹ́. kárìlẹ̀. omi àwọn olókùn kò ní alágbára. bàbá wa lórí ìbò. bàbá ẹ má bínú àwọn ẹlẹgbẹ́ mi ní ìwẹ̀ lọ́dọ̀ fún yín pé kẹ́ bá a fara sí kún yìí tó sọ bẹ́ẹ̀ bàbá wa. àbúrò ẹ dúró kí fara sí kún kí wọlé kí n wọlé ni ṣé kí n wọlé. yíbọn àbọ̀ àbọ̀ àwọn olóòtú yẹ́nì ti máa wà ní títí ìgbà tó lùwẹ̀ ṣe kéré. jọ́lẹ̀. ara ẹ̀ ló ń bá èmi wà ara ni ó pa ọ́. ẹ ṣe owó dọ́gbù ọbẹ̀ dọ́gbù ọbẹ̀ ọba jésù ni. ìbọ̀lẹ̀ ẹ máa bọ̀ ah, ah. ìbọ̀lẹ̀ ẹ sá lọ ṣé ẹ mọ̀ pé èèyàn ń wẹ̀ lódò ni. ẹyin wo. èmi nù. ìwọ dà. èmi náà ni. koro gba lẹnu ẹ irú ẹyin yìí lẹ ń wẹ̀ lódò. Ah. bójú inú rẹ bá fọ́ ṣé tòde tiwọn náà ń wo ràkọ̀ràkọ̀ ni. bàbá yìí mo bá lọ́rọ̀ ìbẹ́ yìí wọ̀nyí yìí lọ́rọ̀. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. ẹni bá bá a rẹ. Ah. <laughs> bàbá wa ṣípa bẹ́ẹ̀ mẹ́rin ẹ gbóhùn erin bẹ́ẹ̀ mọ̀sà ẹ jiyàn lọ́bẹ̀ bẹ́ẹ̀ mọ̀ mí ẹ gbóhùn ẹnu mi ni ah, ah. èèyàn pàtàkì ni bàbá tó bí mi nínú ìlú yìí bàbá tèmi ń ṣàtọ̀hún rìn wá ọmọ àtòkọ wa balẹ̀ jẹ́. táwa la tó kó wa balẹ̀ jẹ́ táwa la tó kó wa balẹ̀ jẹ́. tàlẹ́ ìrànjú kí ó gbé sọ́run bí ojú kọ̀ọ̀kan. èmi ni ikú wọlé àwòrán bá ń sá òfò sẹ́ni àdánù ewúrẹ́ sẹ́wì láàyè ọmọ ẹranko dáná rú ara ni ó pa ọmọ àjàmájẹ̀bi òkè ní òwò lu ọmọ àgbọ̀nà lóògùn ọ̀fẹ́. fi sílẹ̀. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o. kí ni ṣe ẹ náà ọmọ mi ni. èmi ò mọ o. ẹ. ìlú àgẹrẹ. kí ni wọ́n fi ìlú àgẹrẹ ṣe. bàbá wa ṣípa bàbá mi kọ́ mi lédè mo bàbá mi kọ́ mi lọ́rọ̀ mo mọ̀rọ̀ bàbá mi kọ́ mi ní ìsámùsámù mẹ́ràn jẹ bí ọmọ ọdẹ ṣe lùlù tẹ bèrè ń ìlú àwọn àwòrán ṣaṣa ni ọlọ́gbọ́n ní jo ọmọ ọ̀rọ̀ ní sí ìlú tára yóò gbọ́dọ̀ jó ni bẹ́ẹ̀ sì ni èrò ọ̀rọ̀ gbọ́dọ̀ yabẹ̀ béèrè o. ó mèdè ó mọ̀rọ̀. wò ọ̀rọ̀ rẹ wọ̀ mí lára ẹ̀jẹ̀ rẹ bá tèmi mu. ìṣesí rẹ tù mí lára. ìwọ ìwọ. ẹ̀yin ẹ̀ṣọ́ mi ẹgbẹ́. kẹlẹ fẹ gbé ẹsùn mẹyìn. ó yá mo mójú lè kókó kárí ogun èmi ni jàkadì lẹkẹ ẹka kù sókùn dọtẹ ogun èyí pàjáwálẹ onábà kọrù o gbogbo ẹgbẹ́. agbára ogun ni o. ẹgbà mi o yé ẹgbà mi o yé ẹgbà mi o bàbá bàbá yé. tani tani èmi ni o bàbá. kí ló dé. a ti gbọ́ ọmọ yín o bàbá. tọ́lọ́ bẹ́ẹ̀. ọmọ wa sì pa ni o bàbá. kí ló ń ṣe. bẹ́ẹ̀ lọ́jọ́ òní bó ti dé nù kódà ó ti yìnbọn fún kan ní àárín wa. bẹ́ẹ̀ni ó sì ti bọ́ ọmọ yín lọ. ọmọ ta ni. ọmọ yín àjíkẹ́. ṣé o sọ pé ọmọ fọmọ mi ni kódà gan bàbá àfàìmọ̀ kó má ti pọ̀ mọ́ yín gan báyìí. kó má ti pọ̀ mọ́ yín. kó má ti pọ̀ mọ́ tèmi. bẹ́ẹ̀ ni bàbá. ọmọ ti pọ̀ mọ́ mi. Ah, ìwọ dà ó ti lọ ọ̀dà kẹ́nu ẹ̀ máa dọ̀wà. àṣìpa àṣìpa àṣìpa kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. ọmọ mi ẹni ọmọ tèmi àbúrò àgbà àṣìpa ti ń dá obì ti ní kókó sábà ti wá ká òdi ẹ̀yìn báyìí wọ́n lè yí ọ̀dọ́ kó fà yà yọ̀ pẹ̀lẹ́ gẹ́gẹ́ ni. lọ́mọ àpapọ̀ ìlànà ẹni tó ń bá dà lọ́ọ́ ọkùnrin àrùdáńgá ọkùnrin níbo ni wà tí mo mú ti pàdé. agbára ogun ni o ogun tó ń gun ni. mi ò mọ ọkọ tí ẹ bá wá o ṣùgbọ́n àkóbá bá àjàgbé àrífín mo ní ìpàdé pàtàkì kan tí mo lọ bá àwọn awo ṣe ohun tí ẹ bá bá wa ẹ̀sán kọ́mọ́nkóbó. àṣìpa àwa náà lásìkò tá a fi ṣòfò gbogbo ń ta wọn abọ́ ọ̀sọ́ ni a ta bí n ta fa àmọ́dọ́ ni gbogbo wa tó rúrù fún wa nínú ìlú yóò tẹ̀ wá lọ́rùn àti àgbọ̀gbọ̀n tó ti ń ṣe é lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àà ọ̀rọ̀ wa dàbí nǹkan torí pé ní o ti ń jakú apọ ìjọ ti pẹ́ o o ti ń dorí jàbùtì ọ̀nà dè ara kan dábàá bọ̀ ráyè lè tọ́ wà ní dè yìí mo fẹ́ kọ́ ọ mẹ́nu kúrò níbẹ̀ àmọ́ ọ̀gbọ́ bí ẹnìkan ìfọlá ńlá ni o ọ̀la lọ́fẹ́ náà fi jiyàn yìí kò sì rí bẹ́ẹ̀ o ti ń bẹ̀rẹ̀ àwọn ọmọ wa ní ọmọ ọ̀tún ọmọ ọ̀tún tó ń tójú lóye ìlú ọjà kò gbẹ́sẹ̀ kúrò nílẹ̀ ọmọ náà. àṣìpà ọjọ́ kìnìún àná tí wá sàdélé wa sọ pé n tó mọ̀ ṣe fún àrè olóòfò gudugudu àyà mẹ́fà fún sì fún wa kàkà sì lára àyà ni tó fi gbogbo ọmọ ó tó fi bá bọ̀ ẹ apá pẹ́ ní ilẹ̀ ní ọ́ tí wọ́n tẹ́ ní fún wọ́n àwọn ọmọ wa tó kó báwa dá wọn padà o báwa dá wọn padà ẹ ò bá fẹ́ wàhálà. ẹ tiẹ̀ gbọ́ ọmọ ọ̀tún nìkan kan ló gbé nǹkan gbọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ náà. ọjọ́ tí kò yẹ ti lọ́rọ̀ mọ́ tí kò sẹ́ni tó lọ́rọ̀ mọ́ àṣé èmi àṣìbá lóòótọ́ ni mo gbé ọmọ ọ̀tún mo gbé tìyẹ lẹ́kọ̀ọ́ àwọn méjèèjì tí mo gbé òdì fún ọ̀ṣàyà mi ẹ̀ ọ̀lẹ̀lẹ̀ tó bá wọ̀ ní ẹ̀kọ́ ni kò tún ní jáde mọ́ ọ̀tọ̀ra rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ̀tọ̀ra ẹ̀jẹ̀ ọ̀tọ̀ rẹ̀ ti gbé gígùnkù kò sì ní fara rẹ̀. bẹ́ẹ̀ni mi ni èsì bá a jẹ́ lọ́sọ̀ ìwọ ọ̀sẹ̀ burúkú. owó mi yẹn ni kò wá tẹ̀lé fún ọ̀rọ̀ ni ó pa. ọ̀rọ̀ ni ó pa ọ̀rọ̀ ni ó pa ọ̀rọ̀ ni ó pa Àti bàbá mi wá sílẹ̀. ọ̀fẹ́ kò mọ́ bẹ́ẹ̀ ni kò mọ́ bàjẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa ìfẹ́ lọ wo ṣe ṣe ọ̀rọ̀ rẹ̀ ṣọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ ọ̀rọ̀ aṣípa. gbogbo ìwà tí aṣípa ń hù nílùú ọ̀dọ̀ wa lọ́hùn kò tẹ́ aráàlú kankan lọ́rùn mọ́ débi pé ọ̀la ni fi ńlá wa ẹnìkan ò lè sọ̀rọ̀ ẹnìkan ò lè wúkọ́ kó ń tọ̀ wọ́n mọ́ jìyà kó mọ́ jìyà èṣù bàbá ọ̀rọ̀ aṣípa ti sú wa ẹ bá wa dá aṣípa padà sọ́dọ̀ yín ní àhín ká mọ́ mo yẹ̀ wá kẹ́sì bá wa fàṣẹ sí ní tá a bá wà nù. sẹ́yìn tí ń ṣe burú tó bá ní bàbá n ti ṣe o burújà ó ti kú lórí àṣẹ yìí ó ti kú lórí àṣẹ yìí pátápátá básípa bá rìn lọ láàrin ìlú tó bá rí pé wọ́n ń ṣe nǹkan kan bì kan aníwọ̀n ọ̀gbàṣẹ yóò kó wọn na gbogbo wọn bàjẹ́ ńbẹ̀ wọn mẹ́lòmíì lóye wọn ó sì rí mọ́lẹ̀ wọn ó sì na lòmíì títí tẹ̀mí ìbọn lẹ́nu ẹ̀ pàápàá tẹ ẹ bá dàgbà láàṣẹ palẹ̀ṣẹ̀ ẹ ṣe bí ń ṣèlọ́wọ́ ni ó kó gbogbo ọmọge ìlú pátá ló kó ọ̀dọ̀ tó lóun fi wọ́n ṣèyàwó báwo ni fún ọ lóyún tí gbogbo à ah, bàbá ọ̀rọ̀ rẹ̀ pọ̀ mélòó ni wọ́n sọ. ẹ kò burú kò burú ńgbà ó tiẹ̀ ti bọ́rọ̀ débi pé kọ̀mẹ́ntọ́ ránṣẹ́ mọ́ títí ń nà ká àbùkù sí wa ní ihun àmọ́ mo gbọ́ ìgbà o torí wọ́n ah, ṣe ha olóyè agbẹ́jọ́ kan dá àgbà òsìkà ní ní àwa sì bá dé àmọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wúyì náà lórí. tó di pé aṣípa ọmọ àwa máa ń nàka àbùkù sí a mo fi yé yín pé yé ọmọdé bá dárí sapá lápáapá ǹjẹ́ ọmọdé bá dárí sọ̀rọ̀ kò ní rókò kò ǹjẹ́ ọmọdé bá dárí sarúurú ìjọ́nà wọn tó kó rúfẹ́ wa ni ẹ fọkàn balẹ̀ tó bá jẹ mọ́ pé ká fà padà wá sọ́dọ̀ wa ni ẹ̀yin kọ́ ẹ̀ lọ́gán ni àmọ́ ẹ fi èdè nínú. òfin ti yín ṣe mọ́ òfin ti yín ṣe mọ́ òfin ti yín ṣe mọ́ ń dàṣẹ tiẹ̀ pa ni pàrọ̀mà yìí rẹ̀ fẹ́ wà ń bẹ ó ní gbogbo tó ń ṣe bẹ́ẹ̀ bá yìí lọ́wọ́ rẹ̀ padà ó ní ẹnikẹ́ni yòówù tó bá lè yìí lọ́wọ́ rẹ̀ padà ó lè wọ́n dojú ogun kọ́ ni sáwà ni ó sì dojú ogun kọ́. ohun àṣepaná. bàbá ńgbà tẹ bá rí ẹ mọ̀ rí gbogbo òun ló ti bàjẹ́. ẹ ṣeun ẹ pẹ́ fún wa o adìyẹ pẹ̀lú yóò ẹ ṣeun. àfa àjọkẹ́. ó bá mi. ń bọ̀ lọ. nílé ọjà. ọlọ ọjà bẹ́ẹ̀ ni ọjà ń ta lọ. nílé lọ gba gbowó àwọn ìgẹ́ tí mo ta wọn mo fẹ́ lọ rèé bà lọ́wọ́ ìyá mi. orí ìgbowó ẹ̀ nìkan ọ̀la bí ìpè wọn lo jíṣẹ́ fún mi pé àwọn bàbá olóyè kan ní àwọn wá mi bọ̀ kí n gbólé dà wọn. ṣé bí a bá dé kí ìrẹsẹ̀ máa wọ́n máa àdúgbò tí wọ́n ránṣẹ́ àbí ọ̀gbọ́pọ̀ máa arúgbó ìjẹ́ wọ́n sànù arúgbó ńgbà tí mo lérú ẹ̀ ń lé ọ̀yà wọlé lọ nígbà àwọn àlejò yìí bá lọ. báwo ni ẹjẹ máa. ẹjẹ bá b tajà ọmọ ọgbọwọ àbí ọyà wọnú ilé tá bá àwọn àlejò mẹ bá lọ ìwọ náà ọmọ lọ n ọmọ sì fi wọn bá jà o lẹ́yìn bá ti mọ ọkọ àtẹyẹ ò sì bínú téèyàn gbà yín láàyè ẹnu ìfà ẹka ẹ mọ wọlé wọlé orí nǹkan. Báṣọ̀rún o. Báṣọ̀rún ah, àgbáwìyè. Àgbáwìyè. Ẹ rọra o. Ẹ rọra bá a torí àpàrọ̀ àti èrò àjà kò lójú sáfún mi o. Pé àwọn sọ wípé àwọn ń bọ̀ o kí n dúró dà wọ́n kí ni èèyàn òun á múra ọ̀jáde lọ. àwọn bẹ́ẹ̀ retí ẹ̀ lọ ni. àyọ̀ wọlé. ẹ má ṣe yọnu ibi yìí ti dá ẹja kẹgbọn ọmọ fẹ sí aláàbáyé ẹlẹ ẹkú ìlú ẹkú ètò ìlú ìlú yìí ní ìbàjẹ́ o hmm, àwọn àgbà bọ̀ ẹni bí sòbíà ó bá dégbò olúgànbìlà ké sí. bẹ́ẹ̀ni onímọ̀bí máa sọ̀rọ̀ oníbọ̀wọ̀ bá tètè gbọ́ kí wọ́n ké sépè tútù. bẹ́ẹ̀ ni <laughs> ṣé wá rí ọ̀rọ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí àṣìpa tí wọ́n yàn sílùú aládùn òun la mú wá báyìí o ẹ wò ó ó ti ń da gbogbo ẹ̀rú o ó ti jẹ́ kí gbogbo ẹwọ́ mọ̀ wípé ìran bàbá láàrún kan ò tí ń pọ̀ ọ̀la rí ó ti wá mú pọ̀ ọ̀la ó ti jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tì ó ti jẹ́ fasafasa torí ọmọ tí ìrànba bá rẹ̀ bá wà pọ̀ ọ̀la rí irú ara ọmọ ńlá àti mọ̀ kò ní múra àti dojú ọ̀la bolẹ̀ ọmọ eléyìí ti múra ó ti ń dojú ọ̀la bolẹ̀ o kábíyèsí sì bù kẹ́díwọ́ báyìí ni ọwọ́ aṣọ aṣípaságbàlá ojú ọwọ́ abẹ̀rẹ̀ sí ní wòóràn awí kò tiẹ̀ ṣe bí ẹni pé tá à ń o tá a fi wá o tá a bá ṣe sí i kọ́rọ̀ èrò tó dojú pátápátá kẹjá mọ́ àbí. bẹ́ẹ̀ ni baba, kí ni a ṣe ó ní ọmọ wọn rẹ̀ àní asòlẹ̀kẹ̀ mọ́mọ ẹranko lọ́rùn. mọ́mọ ẹranko ọmọ wulẹ̀ sáré kágbó mọ́ ah. ẹranko ọmọ ẹ̀sọ́ ọkọ̀ màrà ó pọ̀sọ̀ lùgbẹ́. bẹ́ẹ̀ni. àní ẹni bá bá ń gbóbin mi ìlà ìbásọ tẹ́lẹ̀ ní o sì wọ wọlé yọ màá lọ hàn mọ. wọ́n ti ẹ̀ láwọn ọmọ kéékèèké a sì já ajá kẹ́lẹ́ wọn pa o. Ah! gbogbo àwọn ọmọ ló ti sọ lórí ibú. ẹ gbọ́ èèyàn mi ah. ká sọnù. ìlú ò ní bàjẹ́ o àwọn ò ní bàlú ní ó kù díẹ̀ kí n wí òjò ní sọnídà àti pé yorùbá bọ̀ wọ́n ní àìjọba ká lójó bẹ́ẹ̀ bá jọba tó lójó sọ̀gbọ́n ní parú wọn kí náà sọjọ́ sínú ìlú yìí èkó kúkú ti rà àti fojú kẹgbẹdọ ẹ̀yìn rẹ̀ yìí ti fọ́ àti rọrọ mọdẹ tó nírogbo àti síkọkọ lórí ilé àti máa yẹ kó tó gbé lérò àti fàdà ńlá lẹ báyìí àti máa bi tẹ́wúdú ọgbà yọ kí wọ́n náà sọjọ́ sí gbogbo ìwà àbàjẹ́ tí a ti pa ń hù nílùú aládùn gbogbo ẹ̀ ló ti wá gbọ́ àwa ti bí yíyan tí a gbọ́ kábíyèsí náà wọn àtọ̀ nǹkan láàfin mm. wọn ń wá sípa mm. sọ nígbà tí mi bá bàjẹ́. Mm. a bá ọba sọ̀rọ̀ sọ̀gbọ́n àmọ́ sùúrù làánà sí o ẹ wo ìdí ẹ̀rọ owó olóòṣà nígbà wọn ò bá fi bọ àmọ́ ìnira pé báwọ̀ tán kì í ṣe é yọ bọ̀rọ̀ ìlú ò ní bàjẹ́ àṣẹ ṣe gbọ́ ẹ jẹ́ àṣẹ sùúrù ṣẹ́gẹ́ mọ̀ pé bí ewúrẹ́ ni tá a bá ń lé títí tó sá wọlé alágídí tá a bá tètè bẹ̀yìn ìyàtọ̀ yé jẹ ewúrẹ́ olówó ewúrẹ́ lè jẹ tó ti yé àbá ọba sọ̀rọ̀ àjọ àmì tó bá rí àgbà àwọn àjọ gbà mọ́ ṣe é gbọ́. ẹ ara yín o àti tẹ́ra wa lọ́rùn wa o àkàndé àwa o. kó tó kọ́ mọ̀ bá di wàhálà náà. yóò gbọ́ púṣọ mi nǹkan gbé mu. a máa ń ṣe wò. èyí tàbí ìràwọ̀ yìí gan oṣù oúnjẹ lọ. àṣà tó dùn wà á. Ah, àwọn ajá ti fi róbó mú kó a tó kú ìyá máa lọ. ṣé lẹ́tọ̀ náà lè ti wá ni. Eh, ẹ má tún yìí wò kọ́kọ́ rú. láì tí wàá yí ẹ ǹdẹ̀ láàrin. ẹ má wàá jẹ́ ọpẹ́ tá ìpàdé. ẹ mọ́ bàtà ló kú o. Eh, ẹ mọ́ bàtà ló kú. àjọkẹ́ àjọkẹ́ ọba àbínú wọlọ ọmọ àlejò ọ̀pẹ́ ìwà máa lọ bí ọ̀nà ní ìsìn. ẹ̀lẹ́ bàbá ẹ̀lẹ́ àlàáfíà ni ṣé ò sí o. bàbá mẹ́wàá ń bẹ́ o mẹ́wàá ń bẹ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀la nìkún mọ́ mi mo sì wọ́n ìwé ìlànà àkànmọ́ lọ́rọ̀ ọ̀ṣọ́ pé kó bá ń kẹ́ran méjì wá bẹ́ẹ̀ ti ń kẹ́ran òun bọ̀ ọwọ́ sì pàdé ọba sí pàdé ọwọ́ bẹ̀rẹ̀ òun lọ́wọ́ rẹ̀ àbí yóò ṣàlàyé bí bó àbúrò ti jẹ́. mo gbọ́ bó lọ̀rọ̀ náà ti rí. ẹ ṣeun bàbá àgbà yóò dalẹ̀ bọ́ọ̀rọ̀ mi ti wí bẹ́ẹ̀ lórí gẹ́lẹ́ lóòótọ́ mò ń kẹ́ran òun bọ̀ bí mo ṣe pàdé àwọn àṣepalẹ́ ọ̀run wọ́n gbẹ́rọ lọ́wọ́ mi wọ́n lù mí bí ìṣẹ́jú mi báyìí lọ́ fi sí kan lọ́rùn nu àwọn méjèèjì wọ́n sì mú kejì lọ. ọgbà ẹran méjì lọ rẹ ó sì kan ó mú kejì lọ. kí ni fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá ẹni ń dì ní sùúrù ni ẹjẹ́ á ṣe bí ẹjẹ́ á ní sùúrù ẹ àjọ pa ẹnìkan là á ka èso hàn fún ẹjọ́ ìwọ máa ṣe bí bá ti ń ṣe ṣe ẹ ti gbọ́ ẹ má bínú o ẹ má bínú èdè ní ń dì ẹ mọ̀ pé èdè ní ń ìwọ ọmọ pàkárọ̀ lóun ọjà kà bẹ́ẹ̀ ni ó gbòògbò òun ó yè wówó tòǹbòlò tó bá kọ́ ọmọ náà gbadá kà gbóná ẹ mọ̀ pé èdè dénú èdè náà ti ń di òhun ni ṣọ́ọ̀ mi ti yé yín ẹ wá ṣe sùúrù ẹ méje èdè ọjọ́ di àpapọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ náà ti mọ ọ̀rọ̀ ni kí ni wọ́n fi ṣe kọ́mọ lọ́la ẹni mọ ẹni kí ni wọ́n fi ṣe kọ́mọ yìí tó ń bí mi sí káwọn ọmọ ẹni wọn lè jẹ àwọn òlígbà wọn òlígbà wọn òlígbà ìwọ yóò sì dálẹ̀ ìwọ yóò dálẹ̀. ó ti kó mọ ah, a máa ṣe wọn nìkan ló bímọ ọ̀hún ẹbí wọn gbọ́ náà lájọ bíi ọ̀dà tó bá dọjọ́ ọ̀rọ̀ kan padà wá bá mi ní àhìn wọ́n fún ọ ní òbúkọ méjì tó dáa lẹ́ran tó dáa tó ṣe é wò yóò tó tóbi ju ní tí wọ́n gbà lọ́ọ̀rẹ́ lọ ọ̀rẹ́ mi eh. bàbá eh. kí n pẹ̀lú ọlọ́jọ́ wọn ọba àdúgbò náà bàbá bàbá tí àgbẹ̀ yóò dáná o. ọ̀rọ̀ fi àpò ìlú bọ́kàn tí tí gbogbo nǹkan ọ̀rọ̀ sọ̀mù fún ọ lọ́la ìtajà o ẹ̀sà fúnlẹ̀ mo gbọ́ irú ilé ẹ̀ ń tètè lọ fún ọ lẹ́yìn ẹ pè fún ọ bàbá ẹ ẹ ṣe lọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bàbá ẹ ṣe. Ah. àṣepa gbogbo ara mo bó o ṣe ń wí ni mò ń bọ̀ ẹ̀yin àbábọ̀ ẹni ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. ìjọ mọ̀nù àmọ́ lóde tòní gbogbo ara ju gbogbo ẹ̀ lámútó kéèdì burúkú ọmọ àkálù ẹ̀ mọ́lé. Hmm. ẹ̀yin ẹjọ́ ìyàwó mi mo wá fi sùn yín o ẹ wo kò sí ìnáwó yóò kó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àna mi wọ́n náwó wọ́n nara pẹ̀lú fẹ́ kú mi àmọ́ bí ìnáwó kan bá wá dé lọ́dọ̀ àwọn ẹbí mi ó máa pé wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan wọn ò gbọ́dọ̀ náwó nítorí wá ṣẹlẹ̀ ní pé ìnáwó kan ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí mi ó ṣẹlẹ̀ nílé wọn náà o pé pẹpẹ sí ọ̀dọ̀ yín ni wọ́n náwó sí wọn gbọ́dọ̀ sí nǹkan kan fáwọn èèyàn mi bó ló ṣe wá jẹ́ hmm. bó bá yá ẹ̀ sì pé wọn gbọ́dọ̀ jà wọn gbọ́dọ̀ bínú wọn bínú eléyìí o hmm. wọn bí. ọ gbọ́dọ̀ jà bẹ́ẹ̀ ló sì gbọ́dọ̀ bínú ọjọ́ mu inú mi dùn pọ̀ wá sọrú ọ̀rọ̀ yìí fún mi àìgbọ́ wuyewuye lé àgbàlẹ́ méjì ní ìsìn báyìí gbogbo yín lẹ wẹ ẹ fọkàn kan ro nǹkan kan ni àwọn obìnrin wa tẹ̀ ń wòun ẹ mọ̀ pé sùn lóbìnrin wọn èyí sọ̀rọ̀ ẹ wà àmọ́ ju gbogbo ẹ lọ ìnáwó tó o fẹ́ ṣe yìí tó náà sì fẹ́ ṣènáwó ntọ́ ọba fẹ́ ṣe fún mọ̀lẹ́bí rẹ ìwọ sàmú ọ̀dà méjì gbé tiẹ̀ fún kórè ṣènáwó tilé wọn kó o sì tún tẹ bí tiẹ̀ náà ṣe bí bẹ́ẹ̀ bóde bá lé nílé làwa o. ẹ ṣeun ọ̀tọ̀ òye bóò ni ilẹ̀ mọ̀ṣù. ẹ̀yin oṣù wọ́n jẹ mọ́ bẹ́ẹ̀ ni. wọ́n ní òsì ó ìyá ló ti. wọ́n ní òsì nǹkan òun àti nǹkan níjọ rìn. ṣé òsì. kọ́mọ bá sí ni o. ìránṣẹ́ ọba àlọ́ àpòtì lọ́wọ́lé wa tọ̀ mí ní wọ́n á jíṣẹ́ fún mi orúkọ ẹ̀dẹ̀kún n bá pe ìyá ló lè fi kájọ wọn bọ̀. wọ́n ní pẹ́pẹ́sẹ́ o pé sáà mọ̀ pé lọ́dọọdún làwọn bá wọn sọdún lásùn àsìkò ọdún wa tún ti tó báyìí wọn gbà tó ti jẹ́ pé ìlú wa yìí náà ni ìlú olórí ìlú àmọ́nà tó yí ìlú àwọn po wọ́n sì ṣe bá wa bá a ṣe bá wọn ṣe lọ́dọọdún àtúnfẹ́ ká ṣe lọ́dún yìí àwọn àṣàkọ́lẹ̀ tá a gbà tá a wá gbé fún wọn ká tún ṣètò lórí ẹ̀ máa ní ọ̀dà wàá ronú gbọ́n lọ́tàn pé tó ọlọ́run ọkọ̀ àmọ́ ṣe kátàkiri náà lọ́fọ́ àmọ́ tó torí pé wọn lọ́jọ́ òun ti sún mọ́ bá ṣe wá ṣètò táàràn ikọ̀ yípo gbogbo ìlú àmọ́ náà kí wọ́n kó ìsàkọ́lẹ̀ wá o kárù lọ lù ńlá ó jẹ́ tí mo torí ẹ̀ wá kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀tún ṣé o rí ọdún ìjẹsùn wọn tọdún yìí fúnra wọn ni wọ́n dá nǹkan wọn ṣe ẹnìkan ò ní tẹ̀bẹ̀ á lọ. wọ́n dá ọdún sí. bẹ́ẹ̀ ni mo sọ ìsàkọ́lẹ̀ kan ò sì ní dọ́dọ̀ wọn gbogbo ọgbọ́n tí wọ́n bá mọ̀ kí wọ́n máa dá. ẹ̀ṣá wo kí ló dé. ẹbí wọn náà ẹbí orí kábíyèsí pẹ̀lú ọ̀rọ̀ bàǹtìbàǹtì tá a gbé déwájú wọn lórí ìwà tí àṣìpá ń hù lọ́dọ̀ wa ní àhín àló ti tó kí wọ́n mú nǹkan wọ́n ọ̀dọ̀ ká yẹn ni wọ́n bá wù wá kábíyèsí kan tí ikú láti dáná wọn ọ̀dà sí. táwa bá fẹ́ ká fakalẹ̀ tí ò tí ì dá wa lóhùn. ṣé ọdún wọn ní káwọn máa ṣe ká sì máa jìyà. ó tó gẹ́. ọ̀pọ̀ ọ̀sọ̀run ó hmm? pé ó rírí káwa rírí lẹ́nu bàbá wa wí o sórí ó kọ táàbà sọmọ ẹni inú ẹni ní gbé ọ̀gbọ́ kákọ́rọ̀ bá wọn ṣe tọdún yìí táwọn á ṣe tọdún yìí táwọn á ṣe pàdé pẹ̀lú kábíyèsí pé tó lẹ́yìn eléyìí tí ẹ bá ti ṣe ń dẹ́ afẹ́ fún wa fún wa fúnlu wa ọdún tí ń bọ̀ fúnra yín lè dá nǹkan sí. ọ̀sọ̀run a ní lọ ẹnìkan ọmọ fọmùgọ̀ lọ wà àwọn èso òmùgọ̀ àlọ́ o àlọ́ àwẹ̀rẹ̀ wá wáyé. ọwọ́ adé òmúra kankan bí olójú kan ṣe náwó ẹ bá mi ẹjọ kúrò lẹni àbí wọn sọ ń dáàbò àṣọ lọ́dọ̀ ọsọ wọn. njọ tá a ti lo ẹ̀sán wo ni sọ tí sọ ni mo rí pé ọba yìí mo rí pé oko àwọn ni táwọn náà ti nà kankan sí àti wọn gbà. wọn pa bínú wọn pé à ń bínú àwa náà ń bínú. àjọrò náà sábà tí wọn gbé àlọ àlọ àlọ kódà sákọlẹ kan ò ní kọjá ọ̀dọ̀ wọn yóò dáa fún ọ ẹkílẹ o yóò dáa fún yín bá a ti sọ náà ní kórí o sọ ọgbọ mi ọtìdá ẹlẹ o ẹlẹ àlọ pété péré kan tá a lọ sí àní lọ àní tẹ ìta kí wọ́n fọ́ múra wọn káwa náà fọ́ múra kí wọ́n ọ̀dà àlọ ní lọ tá à ń sọ̀rọ̀ tọ́wọ́ ajẹ́ pé tiyín nìkan ló yẹ yín èyí làwọn náà fi àmọ̀ wípé ní àwa náà sọ máa lè ẹ á ṣe ẹ má ẹ ẹ á wàá sọ̀rọ̀ ẹ má sì gbọ́dọ̀ àfàtìpà rẹ. alọ́lúwa ẹ̀ máa bọ̀ mọ́ alẹ́ ń o. ìyá lóde. ara ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ balógun tí ẹ̀yẹ kí n kọ́kọ́ jókòó ah, ah kí ló wáá dé tá a fi rí ọ nípàdé mọ́. ẹ jókòó. Hmm. balógun ìwọ ni mo wá rí dáadáa bó ṣe ń wò wá rìn pásípàsí fẹ́ bálùdẹ máa lórí èyí ìpàdé àárí ọ ẹ́ eh? ó sì ń wò wá ràn. ẹ gbọ́ ìyálóde. ń gbọ́. ṣé ẹ rí ọ̀rọ̀ asípa ó ti di ti gbogbo ọmọ mara náà ni èmi ò sì lè wá pàdé àbí ńgbà wọn fi dìgbò lugiran ni sí agbẹkọ wa ṣàdélé tá a sì á mẹ́jọ tá a mú lọ́dọ̀ kábíyèsí tí kábíyèsí ní ká gba bó bá ṣe ṣe tásìpa náà wá sọra ẹ̀ di ajá àdìgbòlugi tí ọ̀sẹ́ni tí ò lè bù jẹ́ serú ìpàdé bá ń lèmi ó máa wá rè jókòó tì. ẹ wo ìyálòde ẹ má jẹ ń tàn yín n ò ní pàdé kankan wá. balógun ọ wà pàdé. ṣé àṣìpá fẹ́ lágbára jù wá lọ nínú ìlú wa yìí ni ẹ bá wa la nílùú wa àwa la mọ òró wa àwa la sì mọ bú ìlú wa kí ló wáá dé tí ó fi àbàlùdẹ máa lórí mọ wò wá ràn o mọ wò wá ràn ẹ gbogbo ohun tí ń ṣe nínú ìlú yìí ò dáa ṣe dúró náà a nílùú mi ta fẹ́ kó lọ ni ẹ a nílùú mi dákun mọ wò wá ràn o. ọ̀dà lórí ìtọ́ wa sọ yìí bá a bá ní ká fi aṣèrè lẹ̀ kó ṣe wò lóòótọ́ yọba nǹkan jẹ́ wọ́n wá nǹkan ṣe sí i bí bàtà bá ti ń ro pọnlápọnlá kò sì tán tí ó yanu ńgbà ẹ̀gún bá sì ti débi hùn àkókò tó tí ó yọnu ẹ gbọ́. ìlú yóò ní bàjẹ́ o ìlú yóò ní dàrú máa lórí o ó dàbọ̀ o. níbo ló ń lọ. betty máa ń dùn ọ́ ṣe bó o lójú lágbárí wọ́n ní abisu bọ́ọ̀lì bọ́ọ̀lì lóko àgbàdo gbọ̀ngbọ̀ngbọ̀ lébè ẹ tún ní ọdẹ ní àbágbẹ̀ sójú ọ̀sọ́nà fún ọkọ bá ní mí tọ́ba lórí ohun gbogbo kí n tiẹ̀ láti máa bí mi bí tí n lọ. gbẹnu rẹ sọhùn. Abadéleke sọ ọmọ pa ọgọ inú rẹ sì bu torí a jù ọ lọ. ṣé n wá ṣépè fún yín ni. bàbá lọ́wọ́ oníwòní ọkàn ni bíi ni èmi ikú tí pọmọ tí ìjẹ ọmọ àrùn wìnrìn tí sọmọ sí ọsọ ẹni bá ní nkú àsáforí sọlẹ́ǹtò kété bọ́gìtì ọ̀gán bá jin orí ara ẹ̀ ní jìn sí. ẹ ìwọ náà ọba Adeleke. ọ̀pá mi àti òkèrè mi. ọba Adeleke wá wá ní. ọ̀ wá rí gbogbo nǹkan tó fi ń darí gbogbo ìlú ọwọ́ wa ló wà tó ti wá yí ọ ní ìsìn ọdí orí rẹ lọ́wọ́ kùtì tàbá fẹ́ gbà ní ìsìn. ẹ wà tó bẹ mẹ́wàá yóò orí rẹ la fẹ́ gbà mẹ́wàá yóò orí rẹ la fẹ́ gbà mẹ́wàá mẹ́wàá yóò adé orí rẹ adé orí rẹ adé orí rẹ nìkan fún wa ṣé a ṣe gbẹ adé orí rẹ nìkan fún wa adé orí rẹ. irú àlá ara gàràgà wà ló tó báyìí. Ah ìwà wa ò gbà mí ìwọ èèyàn sì lálàá a sì tún ṣe bẹ́ẹ̀ lójú ayé àní lálàbú alábú ò ní ṣẹ́ mọ́ wa lára bọ́bá wa rí bẹ́ẹ̀ o wọn ẹ̀ wá málágẹmọ lórí ewé o wọn ẹ̀ gidigba lálẹ́ o ta ni mọ́mọ́ ọlọ́rọ̀ láàrin ìlú bá ní wọn mọ alágbèmọ lórí ewé àsìkò agbéwé wọn ní wọn mọ arọgìdìgbà lálẹ́ odò adódò àsìbómi sàn lọ wọn bá wọn mọ ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú àsìdégún ṣe eégún àmọ́ síléwọ kí wọn nà ó ṣèwọ àárín ẹnìkan ìgbọ́kú ọkọ àìgbọ́kú ilẹ̀ àìgbọ́kú àdá àfi gbogbo. àwọn àgbàbọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ṣe ọ̀wá bíi tìkó tí bá fi ń wọlé sùn bí àbùkù bọ́ bá sọmọ ojo ni yọ̀mọ̀ súré kí kúlẹ̀ǹdé kúlẹ̀ǹdé. nípa ọ̀rọ̀ àná tí ìjọmọ mi gbẹ́nà kábíyèsí ni ikú bàbá yèyí aláṣẹ kejì òṣà bàbá orí mi rèé o nípa ọ̀rọ̀ wọn tí mo ní mo di fásí tí ọ̀fun jáde ń bẹ̀ ọ̀gbẹ̀fún náà tún wá jáde obì fòǹfò ló ń kọ́rùn rí ọmọ nígbà tí ọ̀fun ìfura ọ̀yẹ̀ yẹra wò tọkọ jáde a ò pé fìtílà fún orídìí ara ẹ̀ tán ẹ̀yìn kí n dọ́dọ̀ àràbà ẹ dákun ẹ bá ń di baba lọ́wọ́ kan wò. ẹ lẹ́ kábíyèsí. ẹ kú ló jẹ́ yín o ló jẹ́ yín o. Hmm. kábíyèsí awo ìwáwo èmi lọ́gbẹ̀rì bá ti rí ni ẹ wí akọ́nilọ́rọ̀ bí ìyé kẹ́ni. Hmm. ọ̀run mi gbà ọ̀run mi gbọ́ ọ̀run mi takàntakàn máa gbá rìyẹ̀rìyẹ̀ ó di fáfolúrẹ́bẹ tí ń fomi jù sògbére ọmọ bíbí ní ọ̀kára gírí ẹ̀bọ ọmọ ni kò ṣe hmm. kábíyèsí ọ̀rọ̀ ńlá rèé ẹ ṣáà wò. <laughs> Ifá afẹ́mọ lójú àríran. wọn àgbà bọ̀ wọ́n ní tí ọba nídìí obìnrin kẹ́ ìjẹkùmọ̀lú. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ barabo ti ń jẹkùmọ̀lú ajẹ́gbẹ́. mo akọ́lé wọn lọ ní bàbá. ikú ti mú akọ́lé wọn lọ. ẹ pa mí bàbá. àgbàlagbà mi sáré nú ẹ̀ kan hmm. n lé nǹkan wo ṣùgbọ́n nǹkan lé mi. <coughs> mo fẹ́ kọ́ bá ń bẹ̀ lọ́wọ́ bàbá bàbá mi ni kọ́ bá ń bẹ̀ lọ́wọ́ àwọn aráàlẹ̀ ọ̀nà tí mo bá lè gbé gbà ntẹ̀yàn mẹ́tọ́ fi dúró méjì méjì oníwọ̀n ránṣẹ́ pé ọ̀sìn. ẹ fẹ́ bá ifá ní gbólóhùn. ọ̀nà lọ́tọ̀ ó wọ̀gbẹ́. ìbá o. ìbá akọ́dá akọ́dá dá tiẹ̀ lórí ewé ìbá ṣẹ̀dá tọ́ dá tiẹ̀ bébí ọ̀nà ìbá akọ́ tètè dá tọ́ dá tiẹ̀ lórí òkúru jágàdo. ojúbà pẹ́tẹ́ ọwọ́ ojúbà pẹ̀tẹ́ ẹsẹ̀ ojúbà tẹ́lẹsẹ̀ tí òun tẹ́ dójúgun ìbá Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi règún ìbá bàbá mi wọn ta bí bàbá ti kọ́kọ́ jí ìbá bàbá ẹni là kọjú ìbá Òdùmarè ọlọ́jọ́ ní abọ́ gbogbo tí ìyọmọ ẹ̀ lónìí iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ́tún ọlọ́kànnà lọ́sì àárín ọpọ́n ìtọ́ ọ̀run wọ́n fi repé bí wọ́n fi fi péré mọ́kòlò ló fọ̀n tá a bá fẹ́ mọ lójú àríran. <laughs> ọ̀sá. <laughs> bàbá ẹ fi ọwọ́ bàbọ̀nù ìfá ní kí n sọ fún mi wípé orí ọmọ lẹ bí ọ̀rọ̀ sí. ọ̀nà lọ́tọ̀ ọ̀wọ̀gbẹ́ bí mo ṣe béèrè náà nù nítorí ọ̀rọ̀ mi dàgbà mọ́lẹ̀ èèkàn àpòjú regúnregún adífá fún orí péjipéji etí ń fomi ojú ń ṣègbèrè ọmọ orí mi bógún orí mi rogún orí mi bọ́gbọ̀n rọgbọ̀n ebi wọn bọ́gẹ́dẹ̀ bá kú a máa fọmọ ẹ̀ rọ́pò báládì ọ̀bà sílé ń tẹ lọ́mọ wọn jogún ẹbú ńgbà tí bàbá tèmi bẹ́mi ń ló papòdà tí mo bọ́ sórí àlééfà yìí bẹ́mi bá wá fi bí ilẹ̀ tẹ́mi náà rè bí àgbáre ta ló fẹ́ wà lẹ́yìn mi ìdínú tí mo fi ránṣẹ́ pé ọ pé kọ́ ọba ń béèrè lọ́wọ́ àwọn aráàlẹ̀. <laughs> kábíyèsí ifá ní sọ fún yín pé àrólé lẹ́ẹ̀ pàápàá àrólé. a bọ́ bá wá rí bẹ́ẹ̀ torí bó ṣe wí o ní fẹsẹ̀ rìn dáfámá ẹ ti ogun tó mọ fi dífá kí ọ wà máa di àwọn èèyàn wà máa pè ọ ní si dáfá ọlá. lẹ́yìn náà wọ́n wà múlẹ̀ rẹ̀ wọ́n wà wò wọ́n tó kọ́. wọ́n wàá káwọn àyàn síbi wọ́n pa láṣẹ fún wọn ni kí wọ́n wá máa ṣẹ̀lù níwájú ilé rẹ̀ láàárọ̀ láàárọ̀ bí wọ́n ti ṣẹ̀lù níwájú ilé bàbá mi adéyẹmí aláàfin ọ̀yọ́ sìkìtì sákátá sákátá sìkìtì tó gbóná bí ẹlẹ́gùn sàpàná sàpàná ò gbóná ẹlẹ́gùn ló gbóná kábíyèsí o bí wọ́n ṣe máa ṣe níwájú ilé rẹ̀ nu ọ̀gbádùn mi. ẹ̀gbọ́n bí babaláwo mi ti ń sẹnu rere kí wá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀mú lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ là á ń ṣẹlú èyí sẹ́nu wọn ní ká fi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tọba lọ́rẹ kọba lè fi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tani lọ́rẹ lórí bá fún ọ̀pá tẹ́rẹ́ tí ń gbógun rè lúgbẹ̀ndùgbẹ̀ndù ìlúgbẹ̀ndùgbẹ̀ndù òkòkò bógun jà òkòkò sógun lójú ìjẹ́kí lọ́mọ aládé fi ń sọ̀fẹ́ jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn ńlọmọládé bíṣọ̀ fẹ́jẹ́ ọtọtọ ènìyàn. ọ̀rẹ́ wòròwòrò ní ṣáájú egungun àtòrí ní bòrò fọmọ ìjòyè bá ń gbọ́ babaláwo gbàgbọ́ kábíyèsí kò sí ibi tó dé ó yé mi jù bẹ́ẹ̀ náà lọ èmi fúnra mi ẹni ọmọ yìí ọmọ yìí ló jẹ́ kí n rántí ọ ọ̀sẹ́nu gọ̀ǹgọ̀ jẹ́bẹ̀ oògùn tí mo fẹ́nu sókè fún àgùn mo fọ́n tán lẹ́nu mi ọ̀wálẹ̀ mọ́ èmi náà ti rìn mo ti rìn mo ti rìn mo ti bá wọn délé alára mo ti bá wọn délé àjèrò mo bá wọn délé ọwárangún àga níbi tójúmọ́ rere ti mọ́ wá sílé ayé ṣùgbọ́n bí àtùpá ti lè lágbára tó kò lè rí náà rí di ara rẹ̀ ni mo fi ránṣẹ́ pè ọ́ ọ̀gbádùn mi gbogbo tó wí pátápátá porogodo ló yé mi. ẹ kábíyèsí bọ́bá rí bẹ́ẹ̀ wọ́n mú ìrìnrìn àjò. ó mú mi rìnrìn àjò. bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀fẹ́ mú mi débi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gún yán. yóò ní lẹ́mọ. ọ̀fẹ́ mú mi débi tí wọ́n ti ń fi èpo ẹ̀pá ṣe bẹ̀. yóò gbọ́dọ̀ dànù. ọ̀ ah, wà mú mi débi tí wọ́n ti ń fi odó òbúlẹ̀ jẹun. wọ́n mú ilé bẹ̀. ó ṣe mo dúpẹ́ lọ rẹ̀. mú ilé sọ́dọ̀ àwọn ìyá mi òṣòròǹgà alágbègbè ogún ẹ̀yẹ tí láti mú àwọn wọ́n mú ilé bẹ̀ báyìí. bọ́ bá ti rí bó ti wí asọ̀rọ̀ mọ́yẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù á wà ní àmọ́ àwa nílé lọ lónìí nítorí àwọn àlejò kan ń wá mi bọ̀ ó sì mọ̀ pé tí n bá ti kú ọ láàfin yìí àwọn ayé ò fura láàyè pé mo sọ fáwọn òjòyè kí mò ń lọ bì kan àbẹ́yẹn gbọ́dọ̀ dágbére bí a lọ fún jòyè kan lẹ́yìn tí n bá ti wá yanjú gbogbo tí mo yanjú tán àwọn ò pè ọ a wà lọ síbi tó yẹ ká lọ. kábíyèsí o ẹ ṣeun o káàrí ṣé mo dúpẹ́ o. ẹ na. tọ̀nà. na mọ̀nà ní na. ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ní tọ̀. ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ní tọ̀. mojúbà àpẹtẹ ọwọ́ mojúbà àpẹtẹ ẹsẹ̀ se àtẹlẹsẹ̀ tí òun mi ogun ẹyẹ ńlá tí dùn mọ̀wó mọ̀wó ẹyẹ abapárin ni abẹsẹ̀wé ní abìnrin àṣàlẹ̀jẹ̀ méjèèjì ẹni ẹni kì í máa wí ẹni yẹ ẹni yẹyẹ lè kọ́ o. o lóòótọ́ ni èmi ni wọ́n mú wá mi kú bàbá yèyé èmi ságìrìlàgìrì wọ́n mú wá hmm. wọ́n mú wá sọ́dọ̀ ẹ̀yin kékeré ẹlẹ́yẹ tí sẹ́nu ṣoṣo ìṣoṣo ẹ̀yin ẹ̀rẹ̀ ń bẹ́sẹ̀ ẹlẹ́yẹ tí èjẹ́ kọ́mọdé roko òdí àgbọn ṣe bẹ́ẹ̀ lè ṣe fáfọ́rùn mi là ńgbà tí o so lé àjẹ́ lé tí wọ́n ń bọ̀rùn mi là á sọ̀tá ló mú mi wá báyìí ẹ wò lóòótọ́ ọba ni mí mo ba lórí ohun gbogbo àmọ́ wọ́n ní bí náà bá kú iná máa fẹ́ rúbojú nbọ gẹ̀dẹ̀ bá kú afọmọ ẹ̀rọ pò nbaládìí ọba sí nílé ọmọ wa jogún ẹbu bí náà tèmi bá kú kí ló fẹ́ fi bojú bọ́gẹ̀dẹ̀ mi bá wá kú kí ló fẹ́ fi rọ́pò aládìí mi tí òsì níta ló fẹ́ jogún ẹbu mi látijọ́ tí mo dídépò ọba ẹ̀hún ọ̀gbọ́ pààrùn òsì gbọ́ mu kò sọ́mọ́ n ò sì fẹ́ kọ́rọ̀ mi ọ́ dàbí tejò tó rìn kọjá lórí àpáta tí ò nípa àní hmm, àfàyàfà àfàyàfà lẹ́lẹ̀ tó rìn kọjá lórí àpáta tí ò nípa ni mo fi wá sábà yín ẹ dákun ẹ gbà mí o torí pé yeye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí nígbọmọ Ọ̀rúnmìlà ẹ ṣàánú mi o. <laughs> bá pa. mo jẹ́ so ti ṣàlàyé gbogbo rẹ̀ fún. àwọn gbogbo ẹ̀ ló yé kábíyèsí hmm. lóòótọ́ ni bá ń gbọ́ pàtì ṣàlàyé fún mi torí pé wọ́n bí mi nílé ọgbọ́n mọ́gbọ́n wọ́n bí mi fọ́nrán mọ́ mọ̀ràn wò mo mara rẹ bí ó dẹrẹ́ mo sì gbọ́rọ̀ bí ẹyẹ olófèrè gbogbo tí gbàǹgbọ́ pàṣọ pátápátá gbogbo ẹ̀ ló yé mi. déédéé bíi àdéhùn. àwùwọ́ yé kábíyèsí. kábíyèsí o àrọ̀mọpọ̀mọ báyìí ni tẹ́dùn. àṣẹ o ewé ní ìsobì ọmọ ní òsín ọ ọmọ yọyọ nílé aládìí oyún nínú ìyàwó rẹ ọmọlẹ́yìn ìyàwó rẹ kábíyèsí ojú ọ̀wà ní tì ọ́ ẹsẹ̀ tó fi rìn wá bí òní fi rìn lọ bí wọ́n ó ti pa bá ń gbọ́ pa. ó jáyé. wà á gbó wà á tọ́ wà á fèrè kì í jobi ẹ̀dán. rúra rẹ̀ á gbà o. àṣẹ. <laughs> yeah. ìyìn tó fa wàhálà sí ìgbésí ayé yín òun lẹ ti fojú ara yín rí òun. Hmm, mo ti rí. ọmọ ọjọ́ kìíní tí àwọn àyàmí ayé gbé nínú aláboyún sọ̀ngbọ́ hmm. tí wọ́n fi ta ọba ọjọ́ kìíní lọ́rẹ̀ hmm, tó gbé sínú olórí ọba àná lójókòó yìí ẹrù ayé tí ifá fi hàn yín pé ń bẹ lọ́wọ́ kábíyèsí kábíyèsí fúnra rẹ̀ lẹ́rù ayé ń ó wá di ogbè òun kó lóhun ọrùn mọ́. awo òṣìkà ayé ìlẹ́ni tó bá jẹ́jẹ́ tí ò mú ṣe fún ọ pé ọrùn mi ní òṣìkà o àmọ́ alákòóbá ẹ̀kọ́ bá ju ikú ẹ̀jẹ̀ tí àwọn ará ajọ́ ń jẹ́ yìí tí wọn ò mú ṣe èmi wọn bàbá mi èmi fẹ́ mẹ̀jẹ̀ náà ṣe ẹ̀yà ajá lọ bí awọ ó fi èdè mú. kábíyèsí gẹ́gẹ́ bí fásiwí babaláwo ọjọ́ kìíní ti rẹ̀ wàlẹ̀ àṣà. ó ti kú. kí ni àwọn àṣe. ìta àṣe ikú kábíyèsí awo ó rin ìrìn àjò kan torí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí. tó bá jẹ́ pé bó ṣe gbà náà ni. àwọn ìrìn ìrìn àjò fún kábíyèsí á fi fi ẹnu rẹ̀ lóná sí. ká kò tí ẹ̀ lébi kan. ẹ ká ìlébi kan ní bọ́rọ̀ bá kọ òkè tó kọlẹ̀ oníbì kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn alálẹ̀ ò sì gbà. ìwà tí ó yá fẹ́ gbọ́ yẹn ọba ìyàwó bárabà wo bá ti dé ó ti kì mí báwọn bá ti mí nǹkan gbá ni. iṣẹ́ ọkàn yìí la ó ṣe rí nù ó ṣe rí nù. tó ifá ifá dorí o kò dúpẹ́ o káwọn tẹ̀ wájú. Hmm. Hmm. ẹ̀wẹ́ ni àní ó fẹ́ ni lójú tó fata sẹ́nu ẹni tá a ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ èmi mọ̀ délé ayé ni mo bá là lọ́wọ́ n ò sì mẹ́ni tọkọ àṣé àgbà awo mọ ntẹsẹ̀ wáyé mi kàkà kó sì wàá bo àṣírí ọ̀hún ó tú mi sí hòhò láàrin ìjà kan gbogbo ọmọ aráyé wàyí o èmi wá fi ọ̀rọ̀ náà dáwó pẹ̀lú fásakin àṣé ẹni tó wá tún rí ni tán ní máa ṣe ni kàkà kí fásakin ó bu àṣírí òun ní wá ń tò bòròbòròbòròbòrò káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú aráyé wá mọ àṣírí mi ó wá dáa bẹ́ẹ̀ o wọ́n ní tó bá kọjú sí ọkọ̀ òta tó bá kọ̀yìn sí ọkọ̀ òta tó bá kù wọ́ nìkan tún èrò ara rẹ pa orúkọ tá ó sọmọ ẹni inú ẹni ní gbé dáa báyìí. ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ wọn ló jẹun kí ló ṣe tí o fi jẹun ẹ ebi ni o pa ọ tí ebi bá pa ọ ó jẹun. Ah, mo ń bá ẹ sọ̀rọ̀ ń wárùn kì ọmọ ọ̀tún nìyí ó jẹun àbò jẹun. mi ti jẹun. Ah, eh, eh, wọ́n máa jẹun tiẹ̀ ebi á pa á. ti dẹ́yà mi ó ti dẹ́yà mi ná. ìwọ́n tiẹ̀ yóò dáa fún ọ ẹyà amúdòdó dáa fún ọ kí ni ṣe ẹ ẹ ẹ ẹ. ọ̀la wo wá síbẹ̀. balógun ìkàlẹ̀ sí. ìwà àti tani. ìjáde. àṣìpa ọ̀rọ̀ ni mo wá bá ọ sọ àṣìpa. So sáyé lọ ń jẹ bẹ́ẹ̀ ní jésù yìí ṣé bí wọ́n ti ń sáyé nìwọ ń sáyé yìí bí wọ́n bá gbé kọ́ wá jáde ní sọ wá yẹ kọ́ máa tẹ ìlú bàṣùbàṣù ó yẹ kọ́ dojú ìlú rú wọn lọ́wọ́ báwa bá ṣe báyìí ìwà rí nǹkan wá jáde lélẹ́ lórí wòmí àṣepa ó tó gẹ́ alùbàtà kan ò gbọ́dọ̀ dárin mọ́ ìwà tó ń wù yìí ó ti sú wa wòmí mo wá kì ọ́ ń lọ ní o mo fẹ́ kọ́ ọ lọ jáwọ́ torí tọ́ ọ bá kọ̀ tọ́ ọ jáwọ́ ó kàn dínú yọ. balógun kí ló rí sí wò èmi ni èmi adelé ni èmi adelé ìlú aládùn ni ó ń bá sọ̀rọ̀ bí ọmọdé èmi ni balógun ọmọ tí ni kí ló sí wò ọ màmí ni èmi adelé ni àbájọ nbẹ́ ti lọ fẹjọ́ mi sun ọba wa ẹ̀tẹ̀lẹ̀ gbọ́bọ̀ abùkúlẹ̀ kọ̀bọ̀ èmi adelé ni èmi ni mo ní ìlú aládùn báyìí èmi ni aláṣẹ ìlú aládùn báyìí àṣedọ́bá wù mí mo lè pa kílẹ̀ tí ì ìwọ̀ wá larun kàtà ó ń sọ̀rọ̀ sí mi èmi adelé ni kí ló fún mi pé ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o kó má bàa kọ ibi nínú iyọ̀ èmi ni mo sọ fún ọ. àṣepa. mo dáná. sọ̀rọ̀ pé wọ́n là ń bẹ̀rù. torí pé a lọ fẹjọ́ sun ọba náà ló fún ọ láṣẹ gbogbo tó ń ṣe. à ń bẹ̀rù alájá ajá ṣe bóun là ń bẹ̀rù ṣùgbọ́n o tó o bá fẹ́ mọ bí mo ṣe jẹ́ ìwọ má jáwọ́ n ó sọ fún ọ wípé ológbòjò ní bàbá egúngún eégún tí òjò bíi lébè ò tí wọ gbalẹ̀ èmi balógun mo sọ bẹ́ẹ̀ èmi balógun tí mo ránṣẹ́ pogun tí mo dúró dogun jigantogun ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ àṣìpa tó bá kọ̀ tó jáwọ́ àjàbàjàbàjàbà ní ọjọ́ tí ajá bá fẹ̀yìn sọ irin níjọ́ náà lẹ́yìn rẹ̀ wọ́ dànù. èmi ìwọ ibi ẹni ọ̀ọ́ ẹ kígbe mi lọ ibi ẹ bá rí o ẹ kígbe mi lọ orí kì í fọ́hùn ẹ̀dọ̀ kì í dùn pín òtútù kì í mẹ́jà lálẹ́ odò ibi ẹ bá rí o ẹ kígbe mi lọ ẹ̀yin wèrè wo máa fojú rí mi sáwọ́. ayé adẹ̀rù sórí àlà. ara ń pàní.